منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض عونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان قرابا هذا الله سبحانه وتعالى ọba tí ó tó wọ́n rán rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo bàkígbà kábà máa ń gbẹ̀gbẹ̀ ojú pé àbẹ́ lórí rẹ̀ ní àbá sí lórí mọ́tàjá rẹ̀ àbẹ́ lójú ráyì ìfàyàbálẹ̀ ọkàn ẹ̀mí àtàgbéga àtàlẹ́ fọ́nà ìmọ̀ ìmọ̀ṣàlùwà àti àtẹ́wọ́pà lápọ̀dọ̀ ọba tó dáwà abẹ́ àbá ó jù mọ́tàlù sanwó lórí ọlọ́run gbogbo ọ̀nà tí ọlọ́ọ̀bá lè jọ alámọ́ lórí ọ̀dẹ̀ ẹ̀sẹ̀nú tẹ̀lé ayé mọ́ṣàlẹ̀ fún rẹ̀ fún ọlọ́run ọ̀nà ìgbòjì lọ́nà amárílì rẹ̀ orí tó ṣe fún ẹ̀ tí ò bá fún wa láǹfààní ìkàlàbà lọ́bá kí la bá ṣe kí la mọ̀ táàbà máa fọwọ́ àsìkò yìí ṣe ó wá fún wa nígbà láàyè ó jẹ́ ká máa bẹ nínú ẹrú tí ó lè máa rántí rẹ̀ tí ó lè máa gbọ́rọ̀ rẹ̀ tó ṣe tán láti máa tẹ̀lé àṣẹ rẹ̀ àbímọ́tàbí rọrùn fún àjò báyìí lọ ọlọ́run àwọn afẹ́ ìpínlẹ̀ ìlà fìfì àpọ̀ láọ̀rọ̀ rẹ̀ náà tó tóbi jùlọ ní a máa gbogbo àwọn táwọn ọmọ jókòó láì tún fèdè àgàmà pẹ̀lú àrà sọmọ abẹ́ ọ̀hún gbogbo ọ̀tọ́ láì ojú kàdé kéde àgàmà pẹ̀lú àwọn àtàmójúkò fún ọlọ́ ọ̀nà àrùn ọlọ́ gbogbo ọ̀tọ́ láì lera kan sí kéde àgàmà pẹ̀lú mọ́tàlá fún ọlọ́láàfíà ọlọ́ àwọn náà dá gbèsè wákàtí ìpàdé fún àlàáfíà ara àìsójú báwo wọn ni wọn ní pé ó là máa bẹ̀rẹ̀ ìwọ jẹjọ ẹ̀ nígbà pẹ̀lú yàtọ̀ ìjẹ lógún ìjẹ kékeré kan lẹ́yìn ìjọ sùn Àtàrànàtà àlàáfíà rẹ̀ sọ́nà. Àwọn sábẹ́ lábẹ́ ilé sábẹ́ rọ́sù ìwà lépa àlàáfíà ara wọn. Àwọn tó wà sí láyé máa àjàlá sùn àwọn àtàlọ́ta àyà fi mọ́ lọ. Àwọn alábọ̀ sùn láyé tó yé lọ. Àlékún ìyọnu, àlékún ìṣẹ̀mọ̀ṣẹ̀wà ṣe fún wa. Ó fẹ́ látòrí àwọn tọ́rọ̀ bá láàrú bábà bí ìjù fún ayé àfẹ́fọ́tò wọn látàrí ohun. Ó fẹ́ látara sọ lórí àwọn tó bímọ lórí àwọn ìyàwó àjàlá sùn àwọn àtàlàmọ́wà kẹ́wọ̀n. اللهم لا حول ولا قوة إلا بالله أقرأ لكل كلمة محمد ومحمد أولا به الصحابة أعتبر كل كلمة Àbẹ́ àwọn àpá àwọn àtàjà pàdé lára wọn àbẹ́ àtàlẹ́gùn lára wọn. Àbá ń bẹ láì bá wa kẹwọ́ kẹta yìí wọ́n tó wù sí àbẹ́ alákòlò náà fún ìdìbò ọlọ́run. Àwọn obìnrin ọ̀ká wá ọlọ́mọ àtàlẹ́gùn lára wọn. Àbẹ́ bẹ láì bá wa ṣọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wa ṣọwọ́ ẹ̀yẹ ọmọ àti òṣèlú àtàlẹ́gùn àfún ìdìbò wọn. Ọlọ́lá hàwọ̀dọ̀ wà láàkó wọ́ta ilẹ̀ àbẹ́lá. Ibi tí a bá tẹ̀síre sórọ̀tọ̀ kọ̀ọ̀kan nìdí, ẹ má jẹ́ ọ̀rọ̀ tí ó pọ̀ nínú ẹ̀ yóò máa ṣàlàyé àwọn ẹrú tí ọba dẹ́dà yóò máa ṣe ìpínyà láàrin àwọn ẹni rí àti àwọn tí wọ́n jẹ́ ìdàkejì. Yóò dẹ̀fẹ́ sọ fún wa nípa ìròyìn àwọn tí wọ́n jẹ́ aláṣọ́rọ́ ti mọ̀sẹ̀kì lójú ọ̀nà ọba adẹ́dà tó jẹ́ kíni lójú dédé. Òṣùwà yìí ó jẹ́nu sọ́rà tó jẹ́ pé nínú ẹ̀ka gbòógì ọba adẹ́dà tó sọ nínú rẹ̀ tó ní ìròyìn àwọn ẹni rí àwọn ẹrúsìn ọlọ́ọ̀ba àjọkẹ́ ayé bọ́lọ̀ ọba adẹ́dà tí ò alágbọ́dọ̀ máa gbèrò lórí ẹ̀sìn pé ọba adẹ́là ó fi wá sínú àwọn ẹrú bẹ́ẹ̀. ọba adẹ́là tí ìyàmá lóyìn yẹn fún yẹn pé á ah, ọmọ bàbá mi ọba wa mọ ọ̀rẹ́ bàbá mi bó ṣe rí ìròyìn tí wọ́n mú wa ẹ̀ ṣe nítorí kankan yóò jẹ́ pé ká lè jọ wọn ká lè dàbí wọn. wọ́n ń sọ ìdàkejì fún wọn nígbà tí wọ́n sọ fún abẹ́rẹ́ lágbájá má jọ wọn. ẹ pé àwọn tàfẹ́ kàròyìn wọn lónìí àwọn tó máa dẹ́ làfẹ́ ká jọ ni. ẹ̀yà bá tẹ̀lé jọ irú àwọn yẹn irú àwọn yẹn ló ráyé wá abẹ kójọ ayé wa ìmọ̀sẹ̀lẹ̀ balẹ̀jọ àbúrúkọ wa lórí pé ẹyọ kàtà wà mẹ́rin àmì wá ní ilẹ̀ yẹn rẹ̀ so ẹni tí ò wá kò lè máa bá olóṣèré àwọn tá a wá yìí náà la lè máa kí ní tó ọba mẹ́ta lórí rẹ̀ fún wa ọ̀nà táàbù wa jẹ́ ni yóò ṣàṣeyọrí òun náà ní ká jẹ́rù sí ọba mẹ́ta lódodo so ọ̀rọ̀ tí alùpùpù fẹ́ mẹ́nu bà fún wa yìí káàkiri ń tà tẹ́lẹ̀ àwọn gbọ́dùn náà rẹ̀ àmì le tó bá kù díẹ̀ káàtó ti ń lọ́wọ́ wa àdálẹ́lẹ̀ èyí tó bá jẹ́ ẹwà tó yẹ ká kó sínú ẹwù ká sí máyà ká gbé iléjú ká bẹ̀fẹ̀ nítọ̀ á lè máa bóòlù ṣe ẹ̀ká nẹ̀. Torí pé Allah subhanahu wa ta'ala kò ní sàdédé pé èèyàn àwọn ẹ̀dá kan nínú àwọn èèyàn tó pè wọn lẹ́rú sí Àti kí wọ́n nínú àwọn nínú àwọn nígbà tí yé sọ́rọ̀ àdìsí sọ́rọ̀ àtàkà ní àyà fífi náà wọ́n ní wà ìgbà tí ilẹ̀ lọ́wọ́ dùdú lè rà mẹ́rin. وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا الرَّحْمَنَ قَالُوا وَمَا الرَّحْمَنُ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَلَسْتُمْ الحمد لما تأمرنا وزادهم نفورا أنا هو القرآن الله في سورة الفاتحة في سورة الناس أكثر أثناء اسم الله ذكرا ọba dẹ́dà ọba dẹ́dà rán wọn tó pọ̀ jù mọ́ ibẹ̀ ìwọ́n ni Allah orúkọ tó tó tẹ̀lé sáàpà tó pọ̀ jù mọ́ ìwọ́n ẹ̀rí ọ̀rọ̀ láti sàlàyé wọn tó orúkọ yẹn àwọn sàhábà kìí ra àbùrẹ̀dúwà láàrin yìí wọ́n kú káàkà rẹ̀ wọ́n kábàrà rẹ̀ bábá bí ọmọ wọn máa fẹ́ sọ lóko yẹn. a rí pé orúkọ yẹn làwọn kan rí jẹ ara ìtara orúkọ yẹn táwọn èèyàn mà olóòpàá máa ọba dẹ́ta sọ fún wọn pé ń fún wọ́n wá ń ọba dẹ́ta pé wọ́n máa àmọ́ ni wọ́n lọ sọ pé ká kórè fún ọba dẹ́ta fẹ́ sọ wọ́n sọ kí ni wọ́n sọ orí rù èmi àti kò sí mọ́tò orí fúnyà tó dàbí kí wọ́n associate èèyàn yìí pé lágbájá is servant of Allah kò sí orí tó tó tẹ́bá lọ wò dáadáa gbogbo ọ̀gbà tí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ ròyìn àmẹ́gbọ̀ Muhammad pẹ̀lú iṣẹ́ kan tó ga àbí ìpòjọ́ tó ga ábúrú ìdílé قل سبحان الذي أسرى بعبده ليلا أسرى قل لمجي أمي أم أولي ليلا غير جرر عبده الحمد لله الذي أنزل على عبده الكتاب ومن هو ما لا تصدق لك على ولكن ó wá lókè ní ábùdù ábùdù tó lè rí máa sí òun náà ní ẹrú ọba àjọbí ayé ẹrú yẹn mẹ́ni kan forí balẹ̀ fún ẹ̀dá pé túmọ̀ ẹni pé bẹ́ẹ̀ yóò bá ti forí balẹ̀ fún bá ti ń jẹ gbogbo ayé ẹ̀rẹ́ mẹ́jọ forí balẹ̀ fún ó máa forí balẹ̀ fún tó yẹ mẹ́rẹ́ jù láyé èyàn túmọ̀ yìí pé èyàn fi àlá kalẹ̀ kí ẹ̀rọ forí balẹ̀ fún kíkí báwọn yẹn fi dáná òkúta báwọn yẹn fẹsẹ̀ dá ara ìkara ramani yẹn lọ́gbà bẹ́ẹ̀ láti yẹ wa ẹ̀yin ọmọ jọ wọn ẹ̀mọ́ jọ wọn àwọn bẹ́ẹ̀ lè jọ ẹ̀dín ìṣòro yìí wọ́n pín wọ́n ní wà ìgbàlú rọ̀mọ́ni lẹ́bí ìdáyà àwọn ẹrú sí ọmọ ọba ìjọkí ayé alẹ́bíìnà àwọn ọ̀nà tó ṣe pé yẹ̀mṣú ẹ̀rẹ́ ní nípa ọba Lára wọn, arúgáǹsì ẹ̀ ní rí, ọ̀ṣúnà àlọ́láwọ̀, báwọn náà Orí pé wọ́n mọ̀ pé ẹni tó milẹ̀, ẹni tí ń tọ́jú rẹ̀ ká ní ọ̀wọ́ àṣùwọ̀n àwọn àtàrà. Ìyẹn ni pé a ah, mí kẹ́kẹ́, àwọn yóò máa rìn lórí ilẹ̀ tí bàbá mi dá ilẹ̀. Wàlá tẹ́wṣí ìwọ̀n ẹ́kúsọ rígbò ọjọ́ lẹ́yìn láti wàlá dámí àwọn ìfàwọ̀ ààrẹ. Ìmú

àlùkọ̀ọ́ kọ̀ọ̀rá bẹ́ẹ̀ sáńkù sáńkù wọn àti ẹ̀ nílùú ara wọn. tó wá jẹ́ kó dọwọ́ wa gbogbo ìtọ́nà bá ṣe fún wa ẹ má máa rìn nírìn táwọn yóò rí pé ó rárìn yẹn ó rìn rìn fáàyè. إنك لن تخلق إنك لن تخلق الأرض ولن تبلغ الجبال طولا. Ọkọ̀ mẹ́rin ṣe lórí ìjà tó láyé, ojú mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lálẹ́ ìtọ́kùn ló ń gbilẹ̀. Ọ̀rẹ́ ìrẹ̀lẹ̀ gúlẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ àwọn àtọ́ ni, wà láńkù láti mú gàrí jìbá àdàtúwòlà, ọ̀rẹ́ ìwọ̀n lè wà gbé ó sókè tó, ó lè gbà tó

fẹ́ẹ̀dà ní ìbúdẹ́fẹ̀ láàdínú kọ́má gbẹ́ lọ́lá ìtó lọ́lẹ̀ ìlẹ́fẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbẹ́ abẹ́rẹ́ báyìí wọ́n wá tí ẹ̀mọ́ wọ́n ìbúdẹ́fẹ̀ láàdínú wọ́n sì ló láàdínú wọ́n lẹ́gbẹ̀ẹ́ àtẹ́gbọ̀ Muhammad ọmọ ìgbẹ́ lẹ́kọ̀ọ́ kí àlọ́dọ̀ wa mi mo ní kàbíyèsí méjì mẹ́ta tí mo witness àgbẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dọ́gbọ̀rọ̀ jẹ́ wọ́n bẹ lọ́dọ̀ àwọn afá wa ọlọ́pàá àkàlẹ́kọ̀ọ́ dáadáa wọn ní ìrájì ìdìbò tẹ̀lé wọn lọ nínú kẹ́tìmù tún mú àfiṣẹ́bì dáadáa ìfẹ́ wọn jẹ́ kan ní ìrájì ìdì. torí kẹ́yìn tẹ bá tẹ́lẹ̀ èyí ó fẹ́ sọ pé ìgbésí wáta tí wọ́n ti wájẹ́ àlọ́. àbúwá lọ́jọ́ tí ọ̀kan nù bàbá àwọn afá wa kan náà ti wájẹ́ lẹ̀. láàdì abágbéyàwó bẹ̀ èyí ó máa wọ́n lè lórí sí abẹ́ẹ̀lẹ̀ ni wọ́n pè sí wọ́n gbé nígbà tí wọ́n kọ́ wọ́dúrópù fún yàn wọ́n wá sí wà pọ̀nú wọ́dúrópù tẹwárí sí wọ́n wà nígbì ní wọ́n wà ní kéèkì àwọn kọ́ńkírẹ́tì wà nígbì ní wọ́n wà nígbì wọ́n wà nígbà wọ́n rú yẹpẹ̀ tó wà ga sàárẹ̀ rẹ̀ láti òkè ń dì kò lè dì bẹ̀rẹ̀ náà kọ́ bí ṣáàpù ni omi kágbẹ́rù ẹ̀ sílẹ̀ wọ́n wá fẹ̀gbẹ́ wa lélẹ̀ ó ti àwọn àti papò lè ṣápò nìyẹn àmọ́ kì ní kejì inú rẹ̀ àti ká bí ọba lẹ́la kó sí rọrùn fún wa ó ní pé agbé láàjì agbé ṣápò náà bá ti wà bọ̀ kò dàbí bóòlù àti rí bẹ́ẹ̀ bóòlù lè ó ṣe rí pẹ̀lú wa tó ní ẹgbẹ́ yẹn máa ń ronú yẹn jẹ ẹ̀dàkù tí yóò jòlè rà níyà wọ́n táwọn ìbáàbò wà mẹ́ wọ́n mú ó sì dáa jù wọ́n máa pè ní ìsìnláàbù tẹ̀sírì ọba adẹ́rẹ́ ó bẹ̀rẹ̀ pé lágbájá ẹrú mi ni ojú orin tó tóbi tó ìbádùn àwọn ẹrú sí ọmọ ọba àjọkí ayé ẹgbẹ́ bá bẹ̀rẹ̀ kámẹ́rù tó ní òfin kámẹ́rù ẹgbẹ́ ní ẹgbẹ́ ìdẹ́ wọ́n tó ní ìkàmà ìwọ́n tó ní wọ́n ìsọ̀ kámẹ́rì pé àwọn òfin ní kíni o àwọn òfin tẹ ẹrú wọ́n ní kílà wọn ẹgbẹ́ ní kíkú sábà ẹrú kílò ẹrú bàbá ọ̀yà èrè jẹ́ sábàtì fúnra àkọ́kẹ́jẹ́ tí ó kí ni ó ewé jẹ́ ká mara mọ́ àjẹ́rù ọkọ̀ bá dẹ́dà ní orí pé ìjẹ́rù sì yẹn ti ẹ̀tọ́ ọmọkùnrin àìké a wà nínú àwọn tí ń tún aṣọ́rọ̀ ìgbé Lẹ́yìn bá ilé bọ́bá ilé àfáìlèyàn tó bí èkú nínú aṣọ́rọ̀ ìgbé Ẹ̀yà máa kọ́sílẹ̀ ní kí ni o, tòbí èkú, níbo lásọ̀rọ̀ jù, orí asọ̀rọ̀ jù nù. A máa bẹ̀rẹ̀ ní kúkù láti jẹ́mọ̀ nǹkan. Ẹ̀kọ́ ire tí ò tó ire sí tó ṣe kí ni, lẹ́wọ̀ a ní ṣe fi wo sẹ́ẹ̀rẹ̀ òfẹ́ tọ́wájú àti ẹgbẹ́ òkúkù lọ́lá ṣe kí ni, ẹ̀yà pẹ̀lú ìdíjọ́ lọ. So, wà ìbáàrù Rahman, máa bá fẹ́ jẹ́ ẹrú sí ọba ìjọba ayé ẹ̀dá máa gbọ́rọ̀ yìí nínú àkọ́kọ́ lọ mú mi pé ìrírí sí wa irin sí wa ló jẹ́ ẹrú sí ọba dẹ́là. Àlùmọ̀dínà ẹ̀rùsúnà àlàáfíì hàúnà. Ó làwọn tí wọ́n máa ń rìn ìṣẹ́kínà ọ̀wọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ hàúnà ti o, kì í ṣe bẹ́ẹ̀ wọn kò rẹ̀ wọn, kì í ṣe tààrẹ̀, kì í ṣe tà ilé, kì í ṣe tà ìṣókò lára àmọ́ wọ́n wọ̀ wípé orí ilẹ̀ láwọn rìn àwọn ẹ̀dá kan kẹfẹ́ orí ilẹ̀ yìí ọba dẹ́gbà ló ní orí ilẹ̀ yìí tọ́lá ọba padà sílẹ̀ fún olóṣèlú pé ìwọ ní àrẹ̀gẹ̀ lórí ni lónìí ọdún padà síbò kò sí padà sábẹ̀ وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا أَرْسَلَ بِهَا يَسْلِكَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ أَوْلًا ó lérí fún ní tọ́yàn ẹ̀yà bá tó wá tọ́ wọn wà ìlà ara ọba ọmọ ìjà ìlú táwọn aláìmọ̀kan bá dọ̀dẹ̀ ìlú ni wọ́n lè rìn yìí olúwọ́ ẹwọ́ lábẹ́ láti ń tẹ́ yìí aláàbọ̀bọ̀ ọmọ ìjà ìlú aláìmọ̀kan ẹni tí ò mọ́ náà bọ́lọ̀ bá dẹ̀dà ṣe rí ẹjẹ́ ti pẹ̀lẹ́ lórí ilẹ̀ yìí wọ́n lè kó ní ọ̀dà rẹ̀ bá lọ́wọ́ ẹjẹ́ kó rẹ̀ wà ìlà aláàbọ̀bọ̀ ọmọ ìjà ìlú gbogbo aláìmọ̀kan bá ń pẹ̀lú pátá wọn pẹ̀lú tó ṣe Ọlọ́run sàlámà. Ẹ̀kọ́ máa dára Gbogbo ipò, oyè, ìmọ̀ ẹ̀yẹ, ipò ìmọ̀ lẹ́yìn bá ní láyé, wọ́n dà kó kúrò ní emeritus professor emeritus. Ó kúrò fún tẹ̀lé ìtọ́wà lẹ́yẹ tí ò bá ti mọ ọmọ abẹ́là aláìmàkà yóò bá ti máa lá àjáyì aláìmọ̀kání lórí pé ìmọ̀wọ́ lè yóò mọ̀ tí ó sún yàn bá ní ọ̀wà tí ó tẹ́wọ́ máa tẹ́wọ́ ọmọ alẹ́ làlá máa sí tí máa yẹ ọba ti mú yàn mọ́ wa tó dá ẹ máa tó gbọ́ ogun tí ga lórí rẹ̀ lẹ́sẹ̀ kiri tí ó lè pẹ̀lẹ́ sí lọ. òun ni sábà wo àwọn pòfẹ́sọ̀ mẹ́rẹ́sọ̀ pòfẹ́sọ̀ yẹn ẹ̀yìn pé wọ́n ti wọ ọwọ́ máa yé wọ́n máa lé kiri àwọn àbí ọdún jẹ́ gbogbo ọ̀pọ̀ ṣe kí ni ju ti yí sí tó wá ẹgbẹ́ tó lẹ́sìn fún ẹ̀ṣẹ̀ òkú yóò rí Professor Abdulrahman Emeritus Professor ọmọ akẹ́kọ̀ọ́ bàbá Jésùmá first student bàbá mo sọ fún ẹgbẹ́ tí mo lọ lé wọn náà ó ah, dákẹ́ ìwọ̀n ọlọ́run rẹ̀ àwọn eléyìí ọba dáadáa fún wọn lórí ìmọ̀ ó ti rẹ̀ wọ́n wá fira wọn mọ̀ wọ́n wá jẹ́ ìbáàdùn Rahman Abdulrahman ń jẹ́ fúnra wọn mo wá nínú ọ̀rọ̀ ìbáàdùn Rahman àwọn ni wọ́n láti kírun nínú ilé emeritus professor nítorí láti láti nù nìka yẹn gbogbo ọgbọ́n wà tó kó làkàtìrà paradisa àwọn ọlọ́dẹ yìí ọgbọ́dọ̀kọ. mo gbóyú ilé rẹ̀ gbogbo ẹ̀dẹ́ gírí ni wọ́n tán àwọn èyí ìmáàmù wọn wá bẹ̀ kíní wá bẹ̀ ah, ah, ìwà àwọn bàbá ẹ̀ tẹ́ bá rí wọn wá jókòó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá lórí kì í sáwọn ni yìí ilé ìbánidẹ̀

ọkọ̀lá jù ọkọ̀lá bó lẹ́nu ọ̀gá báyìí. Àwọn adúbà ilé mọ̀ ọ̀nà fún wa. Ah! Èyí mọ̀ làwọn yẹn ń gbára rẹ̀ kọjá báyìí. يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما Àwọn ah, sọ̀rọ̀ sí ọ ọ̀sìn nílé sùn, ìṣàlùmọ̀ náà lò fi jìnà. Tọ́bá sọ̀rọ̀ sí ìwọ ṣúwánú rẹ̀ bí mara, ábẹ́lá ń jẹ́ ìlúkọ́ ìsàlẹ̀ rẹ̀, àlàáfíà náà yìí kí ni kí wọ́n bẹ́ẹ̀. Ànábì sọ́nà mọ́ àwọn ìwọ̀sọ́lá orí ìbá àfẹ́sùn ilẹ̀ sọ́lá. Nínú ẹ̀kọ́ láti rí kọ́ wa, káàkiri pé áwùwọ̀lù, wọ́lẹ̀ dáadáa, kẹ́lí ni wọ́lẹ̀ dáadáa, àkọ́kọ́ aṣáájú ọmọ àdájú Adama Àrẹ́gbà Muhammad. Wọ́lá ẹ̀rọ ni wá fẹ́ yẹ, ó ní pàṣẹ ti máa ń rìn lórí ilẹ̀, ó ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn bí lẹ́rìn lọ yẹ, wọ́n ní ká àìyàn òyẹ́ ní àtúnṣọ̀ láàrín. Ìgbà àná, nígbà tẹ ilẹ̀ ká lẹ́sẹ̀ rẹ̀, ilẹ̀ ń pàdé rẹ̀. Àwọn sọ̀rọ̀ àti pàdé sáré lọ, kì í ṣe kó sáré o, àwọn ọ̀nà sáré tẹ̀lé. Ṣọ́nà ọ̀sọ̀ fi ké orí nígbà ara o. Ó ń gbẹ́sẹ̀ lẹ́rẹ́ ọ̀kan ó ń sún. Àwọn ń sáré tẹ̀lé ni òun wá ní ìdá àtẹ́yìntò sọ́lá wọ́n tààrù tẹ́lù tó yẹ káfárí ibi tó yẹ káfárí lọ tẹ́lá bẹ́ lọ kí òun ẹni lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ ní bàbá àdàrà kẹtó òṣòlù ẹgbẹ́ sáré wọnú nù ẹ̀kọ́ yìí ṣe pàtàkì fún wa bí a ìpàdé bàbá ní sáà ń gbọ́ lóde pọ́nmọ̀ sí hàn kò fẹ́ kíláka ìwọ má sáré wọnú nù má bẹ̀ sáré wọnú kíláàsì ó là má sáré dàbàrà lọ bá wàá tún à wàá tún bù sẹ́kìnà ẹ lọ kí òun yẹn Bàbá àtúwà àwọn ọdúnkẹ̀ sáré, ẹ má lọ kírun lẹ́ni ní sáré lọ kí máa ìsáré lọ kírun. Àtúrí ò jẹ́ lọ kírun sáré wọ́n fẹ́ láti láti láti. Lórí pé ẹgbẹ́ ọmọ sáré lórí ìdáyé ìsàmọ́lá sí. Àti kí ìwọ̀n lọ kírun pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmọ́ àdúrátò fàṣọlù ẹ fún àkàtì lánìí ẹ̀ èyí pátápátá fàṣọlù kájọ́ kí ni kàkì. ọ̀nà fàdàkùn èyí tó bá wá bọ́ bàbá wákìlẹ̀ mú ẹsẹ̀ padà fún lé àìsẹ́lẹ̀ ayé wa yẹn wọn kírun ẹ bá ti ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kájú gbogbo nǹkan ẹ mọ̀ pé àlàájá láti rí rẹ̀ ṣe ìtàn ìmọ̀ kájú ọ̀rọ̀ balẹ̀ tí wá ọ̀rọ̀ ṣe káà nígbà wọ́n mọ̀ tó ọlọ́run yóò rí mi ọgbà ní. Ọgbọ́n ọgbà pa ọgbọ́n ìkàlà tó rí ní ọgbà. Eré àpàdé kí ni ó àjù ní kò sí ní ìgbàgbọ́ àmì. Ìjọmìṣúnà alàlẹ́ àrùtí àwọn ọmọ ẹ̀ máa ń lọ lórí ilẹ̀ òun rí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn obìnrin wa, àwọn ọmọ wa, ó dá kákọ́ wọlé kọ̀ wọn. Torí pé àwọn obìnrin wọn tún fẹ́ràn àrìyàn. Àtẹ́gìrì àrìyàn ẹjẹ́ kí rìnrìn káwọn èèyàn mọ̀ pé mi ni mò ń lọ. Ṣé ti obìnrin máa wéèvì tó ti ó ti bá obìnrin ní láàrin lọ ó ti ẹ̀sùn ẹni tó kó rọ́bà ní rọ́bà tó kó sórí rọ́bà ló kó sórí o àdánwò rọ́bà rọ́bà rọ́bà rọ́bà ló kó sórí o ó wá dì lójú tẹ̀ gbọ́dọ̀ tiẹ̀ ká rọ́bà ló sún lẹ́yìn yìí kí ṣe rú lẹ́nà ojúmọ́ wọn tó yà sára nàìjíríà rọ́bà lè kí ṣe rú rẹ̀ òwú àmà rẹ̀ ọmọ ẹgbẹ́ kí ni ọmọ rẹ̀ yẹn tó mọ̀ gbẹ́rùn tó ó ní já lọ́wọ́ rẹ̀ tó tàbí ya ẹwà sí kílọ̀ yí àjá problem tó dẹ̀ máa kọ́ sí ní alẹ́ ayé rẹ̀ kò ní mà lórí tó bá gbé ní èrè pọ́sẹ̀ ní láti ta. Wọ́n ọ̀rọ̀ yí bá tó ní kí ló ìjà

àti gbàwájú àwọn ọkùnrin ẹ̀wọ́n ti ah, lọ́pẹ́ orí pé àti ah, ṣubú tó lọ láàmà rìn láti kí ni gbogbo àmà wọlẹ̀ láti rìn láàmà wọlẹ̀ láàmà wọlẹ̀ àmọ́ lọ́rùn obìnrin jẹ́ lọ́pẹ́ tapẹ́rẹ́ ولا تمشي في ní ẹmọ́ rí pọ̀rá àárín ayọ̀ ìbàjẹ́ aburú lórí rẹ̀ mẹ́rin nínú tí ò ti jẹ́ ìwà lè jẹ́ náà ó ní kéèyàn máa rìn kó máa fi orí kó máa rìn ní rìn tí ó máa dọ́kọ̀ ẹ́ láàmú àdéhùn àbúrò rẹ̀ rà àbọ̀dẹ̀ náà mùsùlùmí orísun fáàrin min àárín náà anábì sọ́lọ̀ wà lọ́sọ́lá orísun fáàrin min àárín náà kó láwọn ìpínlẹ̀ kan ọmọ mẹ́rin wá ìlànà àárọ̀ àbùmọ̀ o sí ìdí lásìkò wù yìí. Ó lákọ̀ọ́kọ́ orí káàtìyàtún àríyá. Káàtìyàtún àríyá. Ó ní àwọn káàtìyà ó bóra ní o, àríyá kò lọ́wà. Àwọn tí wọ́n láwọn wọ̀sọ̀, àmọ́lọ́pá náà wà ní òkílẹ̀ òwúrẹ̀ ẹ̀yọ́ kìí òwúrẹ̀ lè yíwá òwúrẹ̀. Tí a lè bá máa yẹ So that everything is just why we did because they rọrùn náà má bẹ́ẹ̀ bá wọ́ sọ̀kòtò. Láti yá sí náà ẹ̀rọ ìfẹ́ rárá ọmọ kan tẹ́pà mo wá pè ní mo fẹ́ rẹ́pà. Nígbà tí kò tó wá di ilé wa mo fẹ́ rẹ́pà. Bó ti wá dé ìtàn náà ń kiri ìgbà ọ̀tẹ̀lera wọn ìyẹn jùlọ díẹ̀. Mo lẹ́nu lẹ́pà onírọ́rọ́ náírà mo méjì wa. Bó ti wá mú kalẹ̀ mo kàn ẹ̀pà ni màá sì fún lówó. Mo lẹ́pà kọ́ ni mo fẹ́ rà ìmúra rẹ̀ rẹ̀ ń bà ní sí bóòlà lè fi àmà ló ṣe rí ọmọ ọdún mélòó ló dá mi lójú pọ̀ sí 16 bẹ́ẹ̀ torí pápọ̀ tó wọ̀ ògbòdodo rẹ̀ ń fi tẹ́pà ẹ̀lò ẹ̀pà tó bá rẹ̀ náírà ó wá lo kéèpù kan kékeré láì sọ́rí ó wá tiẹ̀ sí orí ilẹ̀ ẹ̀lẹ́ ó bo ó fẹ́ bẹ́ẹ̀ kò sí kankan tó fẹ́ ra wọn lọ ẹ̀ o àmúra burú kẹjú kan lọ. Only, you better choose the lesser evil. Ọtí orí, ẹni tó wá tẹ̀lé ní à, kìí sí orílẹ̀ ẹlẹ́ àmọ́ kò sí tí ò lè ti kalẹ̀ lára. Ọmọ ẹni wọ́n ìgbò mẹ́tẹ́lẹ̀ mi ẹni tó tẹ̀lé lọ́kọ̀ bẹ́ẹ̀, ó máa wí wí wí, láti wí báyìí, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lẹ̀, apá àwọn mẹ́rin lójú náà ẹ̀ lé mi ò jẹ́ tèmi. Ẹ̀wù náà ló dé, ó yẹ kí ọmọ tá ó yẹ kó dúró mà tiẹ̀ pé kò ń jiri ẹ̀ka. Ẹ̀sìn tí ìyẹn tó kàlẹ̀ lámà ṣe kí ni lámà ràn lọ́wọ́ lórí ẹ̀ pé wọ́n lábúrú tó kó pẹ̀lú ẹ̀. Ìwọ àti lọ pẹ̀lú àdéhùn yẹn ni pé máa ìlà fún lòmìnira. Ìlà lọ pẹ̀lú wájú sáyé. Máa ìlà fún lòmìnira. Àwọn tó jẹ́ pé máa ìlà tó máa rìn wọ́n máa ń mì. Lòmìnira ọkọ̀ àwọn èèyàn máa ń bì pẹ̀lú wọn. Ṣé ajẹ́ wípé a gbọ́dọ̀ sọ́ra? tó kábẹ̀ wà nínú ìbáàrú alẹ́bí ìnàyẹ̀ èyàn wà ní ìjábò ní òtúmà rẹ̀ èyàn wà ní ìjábò ẹjẹ́ ká sọ dáadáa ó bèé tó lọ ìjábò lórí tí àwọn yẹn gbọdọ̀ àkúrẹ́lá ìmọ̀ káàkì ìwọ́sọ ìhá ọmọ pápá obìnrin ọba fẹ́ fẹ́ ha ìlú tó dà jù ní kókó lọ kẹ́kọ̀ọ́ tó ní ṣe tẹ̀lé lórí tí you have been an ambassador the people you see with higher knowledge you say ah na ní bàbá bá ń pa nǹkan lára rẹ yóò báyé jẹ́jẹ́ tí yóò dìyẹ lọ. Ṣá ẹlẹ́ àkànjọ́ lè dábàá rí apá lórí kíkọ̀ kíá àgbèrè. Yàrá ẹ̀rọ yóò fi lọ́ọ̀dọ̀ rí kíni lórí kíkọ̀. Ẹ sọ, ẹ bá tó ṣe ẹ bá rìn. sí kankan. Wọ́n obìnrin gbọ́dọ̀ kìíní rẹ̀ ẹ̀yà láti wọ bàtà tó bá gba pé kéjì sílẹ̀ kí ló tẹ̀lẹ̀ pẹ̀lú mi ṣẹ̀kẹ́ ìní ti bí ó ti dàsọ́wọ́ ẹ̀yìn náà mọ́ bàtà yẹn tó ní ọ̀nà tí ó lè ní ọ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ ìrìn ìrìn àtẹ́kọ́ ìgbẹ́lẹ́ أرى يمشون على الأرض هونا وإذا خبرهم طلبوا الجاهلون قالوا سلاما وإذا خبرهم الجاهلون كنتم كان يصفون إن كان يجبون قالوا سلاما àlàáfíà yóò máa jẹ́ kí yóò máa jẹ́ sí ìyẹn ni pé wọ́n fi àbúrò ọ̀rọ̀ san àbúrò ọ̀rọ̀ وإذا سمعوا لغوا أعرضوا عنه ọmọ pàtàkì kọ́rọ̀ tí ó dá àárọ́bù àlèrò kó ní ẹgbẹ́sàmọ̀lú ẹ̀fì wọn lẹ́lẹ́ ẹ̀yọ́ ni lẹ́yìn bá búyà ní ó búyà rẹ̀ kára ẹ̀yà àmọ́bí lẹ́yìn kan gbọ́dọ̀ búyà rẹ̀ o ọba mi náà kó mi lọ́sọ̀ búyà rẹ̀ wọ́n ní tẹ́lá tó bá ti búyà níyà kí ló dé tó ẹni ọmọ bú bàbá mi máa káwò pé òkè tí mo lè ṣe sùúrù lórí ẹ̀ ṣùgbọ́n mo bàbá kọ́lẹ̀ wọn fún ẹ̀ lè sí ara pẹ̀rẹ̀ àwọn ìbádú àwọn àmẹ́ ìròyìn wọn tó ga omi pé kò sí tẹ̀lé ṣe fún wọn kò wọ́n lè sọ fún wọn orí jẹ́ kí ni. ọ̀rùn sára ara rẹ̀ tó ga wọ́n rìn lọ́nu ọdún wa wọn náà والذين يبيتون لربهم سجدا وقياما والذين àtàwọn tó ṣe pẹ̀lú ìròyìn àkọ́kọ́ nù tàbí ìròyìn méjì lọ àmọ́ àkọ́kọ́ rẹ̀ ẹjá gbọ́rọ̀ nù méjì tó tún àwọn ìfẹ́lẹ̀ ṣèjì ó wà lẹ́yìn àwọn tẹ́ẹ̀hùn sọ fún wa yìí ìfẹ́ tó rí lára wọn wọ́n wà níta wọ́n wá wà nínú ilé yẹ̀bí túnà ìyẹn ni pé tí bá súbá wọn nínú ilé

báyà ìrọ̀ fi ìlú yóò tún jẹ́ láti tẹ̀lé tọ́lọ́run ni wọ́n tẹ̀lé rọ́ọ̀pù ilẹ̀ tún tún lórí wọ́n tún tẹ̀lé báwo ni wọ́n tẹ̀lé tó bá tilẹ̀ bá tún kọ́. Ìjọba olúwa fi ara. Ìṣẹ́ni káàtó orí wọn ni wípé wọ́n jáde tó rẹra wọ́n lẹ̀ lọ́sàn gẹ̀gẹ̀. Sílẹ̀ bá tún wá sún táwọn èèyàn rí wọn sún jàdá. Bẹ́ẹ̀ máa rí ni pé ẹ àwọn lẹ́ni tí ń kú ìkàlẹ̀ wá kì í yára mẹ́rin. Ẹ àwọn lẹ́ni tí ń lé nínú nínú àwọn ọmọ alẹ́ rà ẹgbẹ́dẹ́ àkíkọ̀tù ìbáàbọ̀ ọ̀hánẹ́ eléyìí ló yáwó èèyàn lónìí tí kálukú fẹ́ di wòlíì tí wọ́n máa tó kàkẹ́ àwọn akéde ọ̀sẹ̀ ọlọ́run ajẹ́pẹ́tẹ́ àwọn abẹ́ súnmọ́ ọlọ́run nígbà míì kì í ṣe pété ẹ̀sùn bá àkọlù kọ́kọ́ kàn kí ló kọ́kọ́ kàn àwọn ìròyìn àwọn eré kọ́ máa dára júwe wọn yẹ̀bì ìtúwò náà lè lọ bèèrè kọ́nà ìwọlé sùn wọn ajẹ́pẹ́ kì í ṣe pé torí ara wọn nílẹ̀ ń sú wọ́n fẹ́ kílẹ̀ òsú torí ìtọ́lọ́run ọ̀tá àwọn fẹ́ sẹ́yìn sójàdá ajẹ́pẹ́lẹ́ ò ní sùn àgbẹ̀jẹ́ tó ṣe mẹ́fìlà fọlọ́ sójàdá ajẹ́pẹ́ tí ilẹ̀ bá sùn yóò ṣe mọ ní ọmọ wọn tí ó pé kọ́lá kò jẹ́ wà nínà lẹ́yìnlì wọ́n ta náà

sójàdá bàbá wà ní foríkẹlẹ̀ wọ́n foríkẹlẹ̀ fọ́bà dẹ́dà wọ́n kì í yọ́ ìyẹn ni pé wọ́n jẹ́ ní pé wọ́n yẹ lábílà lóru. Káàrù ọ̀rí ìrìnà lẹ́yìn máa yà jáwú. Káàrù ọ̀rí ìrìnà, ó láwọn káàrù sọ ìkọ̀rí ìrìnà sọ́ọ̀tù làrí àtàlàbá ń káwọ̀ Káàrù ọ̀rí ìrìnà, àwọn lárí káàrù ọ̀rí ìrìnà, wọ́n jẹ́ ni tó kéré nílẹ̀ lẹ́yìn máa yà jáwú, wọ́n fi gbogbo òru wọ́n sùn ó kéré ní ọjọ́ bí ìṣòro wọn ọlọ́wọ́ àbẹ̀bọ́ta jọrọ fún wa àbẹ̀bọ́ta jọrọ fún wa aláwọ̀lá fara ní ilá mẹ́jọ àtàkùnrin wà ń tẹ̀lé ní ìtẹ̀lẹ̀ láàrín wọ́n ní kó rẹ̀ ìdá sí ìtàkùnrin àwọn afẹ́ báyẹ̀ tó fẹ́ báyẹ̀ lẹ́rú àwọn ìjọ ti rẹ̀ yóò ṣe rọrùn fún wọ́n bá jẹ́ pé ò ní táìmù kan láti lè fún ọlọ́run lóru torí ní títẹ́ rí ọ̀sán yẹn ṣe é ṣe káàrí nínú wọ̀ ìbẹ̀káwìn lórí mi pátá ní mi ṣẹ́gbẹ́ lórí àwọn èèyàn ẹ̀lọ́run kan sáré òfẹ́jọ́ rẹ̀ Ṣọ̀rọ̀ pé kò wó èèyàn ṣe, ajápẹ́ ìrùn òun tó bá dẹ́ta fi bọ́ọ̀lù rẹ̀, ó ní ó ti kárí ní ṣe kí ní ti ìwọ̀. Láti ìwọ̀, torí pé àwọn èèyàn ní ilé ẹ̀yà sọ̀tà wàrà lé rẹ̀. Ó ti ẹ̀gbọ́n káàkiri ní tí ó dà wà ìjẹ́nà ni. Ó ní àwọn tó jẹ́ pé wàyígbà táwọn èèyàn bá sùn. Ó ní àwọn tó jẹ́ pé wọ́n mọ wọ́n mọ kí wọ́n mọ da ọmọ ẹbí pọ̀ wọ́n sẹ́lù bìlì lẹ́yìn wọ́n wà mọ kí òun lóru wà nẹ́ẹ̀sì ìyá mọ̀ táìmù táwọn èèyàn bá sọ. Ajẹ́páwọn èèyàn ni wọ́n máa ń ṣọ́dì táìmù olè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sùn. Bí ìbájá pé ọmọ bá náà bá dé, ẹ̀rí a fi sùn. Ó sọ ọ̀kẹ́ ìgbóyà wọ́n ní àwọn èèyàn ní kí dá ọlọ́run oṣù yìí o mọ́kànlá kan mo mọ̀ pé mo fi ṣe sóhùn ní amẹ́lẹ́ yìí kò yẹ kí tààrà orí tí èrè tó bẹ̀rẹ̀ tí ò ní ọ̀nà pé ó gbọ́mọ́ pọ̀ nìkan lọ́wọ́. káàmù pàdé ìlọ́mìnà lẹ́yìn ìlànà àjàrú àwọn eléyìí tí wọ́n bá lọ tí wọ́n bá pọ̀ wọn ò yé mọ́ fi àsìkò tọ́ka dẹ́là lẹ́ẹ̀lẹ́ tún jàdá lẹ́yìn tí Wọ́n ti yọ ọ̀rọ̀ àtẹ́bà tó lọ sẹ́kù bá ẹni rí wọn lẹ́ni tó dúró. Òtí tí wọ́n máa fi ṣe kìyàmù lẹ́yìn ní kìyàmù lẹ́yìn kọjá lè túlù kìyàmù. Lórí pé kìlá àlùkùránì tó ó ń ju tọ̀sán lọ. Lẹ́kùn pé ìwọ̀n òru tí a máa kí lọ́rọ̀ yẹn kan, kìlá rẹ̀ gbọ́dọ̀ ju tọ̀sán lọ. Bí kí ni Madrid, kìlá rẹ̀ gbọ́dọ̀ gùn. Ìṣkáì, kìlá rẹ̀ gbọ́dọ̀ gùn. Fájírì, kìlá rẹ̀ gbọ́dọ̀ gùn ó bá dẹ̀ tààjú ìbá rẹ̀ wọ̀ rí ọ̀rọ̀ ìgbogbo ó ní irun kánà lè jí sàbẹ̀tẹ̀ sí lẹ́yìn rẹ̀ ó bẹ̀rẹ̀ súnmọ́tò lọ́ba kọ́ra fẹ́rẹ́ bí ló máa yẹ. ó ní ìgbà tó bá kọ́ra mo rò ìgbà tó dà parí rẹ̀ fẹ́rẹ̀ kí ni yóò ó bá parí bá kọ́ra ló bá mú alẹ́ mọ̀ràn lórí àgbà tó dà parí rẹ̀ fẹ́rẹ̀ kí ni dúró kó ó ní mo wá rí pé kó rù kù àá Ọ̀pàdé àìmọ̀rá náà ó tó ń kú. Wọ́n wá nílò fáwọn rẹ̀, ó fẹ́ ṣe déédé ìdájí tó fi dìde. Ó ní nígbà tí ó wà lé tó forí kalẹ̀, ẹ̀mí mi kẹ́mì mi sọ fún mi pé ó má jẹ́ wọ́n rẹ̀ lọ lórí ìforí kalẹ̀ yẹn ti ni ó pọ̀ sí. Ìyá àmẹ́nu wọ́n kọ̀ rí ìdáná. Sùjúdàn, wọ́n ní kí ló fà tọ́pa dẹ́ta fi ọ̀dánà sùjúdàn ìforí kalẹ̀ dúkìlẹ̀ ṣáájú ìdìde torí pé sùjúdù akẹ́lẹ́bù máa yẹ kúrò láti ní wọ́n bí yí wọ́n wọ́n ṣáájú àti òtẹ́mùnà súnmọ́ bá dẹ́dà rẹ̀ jùlọ àtọ́rí ó àgbọ̀dẹ́ forí kalẹ̀ ẹ jẹ́ ká máa bí àlá ní forí kalẹ̀ wa kan ọba dẹ́dà mọ́ ń gbọ́rọ̀ wa ó ti ó bọ̀ ọwọ́ èmi àti kátàkì ni wọ́n kára jẹ dánù kí ó lọ àwọn ẹ̀kọ́ kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nílò nínú tí ìmáàmù bá kírun ta wọ́n ní mọ́ sàdúrà fáwọn tí kò sàdúrà fúnra rẹ̀ ní sùjúdì kìí sọ̀rọ̀ àyàn kò sínú súnmọ́ oṣù ọmọ pẹ́tà pẹ́lú kákìrùn tán ó wà tọrọ àbúrò àbáwọ̀ kí o lẹ́nu kéjẹ́nàlì tí ìjọba bá ṣẹlẹ̀ kéjẹ́nàlì àwọn ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹjọ́ adákọ̀ọ́ tí ó kọ́ wọn kálukú ti bẹ̀ náà rẹ̀ nínú wọn sì bàyè láwọn ti bẹ̀ náà àyè wọn làwọn bẹ̀ náà nínú àwọn kílẹ̀ sùjú ìdè wa àti bàtà nígbà dúkùrù sọ̀lá láì bùkà bá ti àtàṣà àwùjọ náà tábìlì àtòkálámà ó ní ẹ̀tọ́ ọ̀fẹ́ ìfàfẹ́ ó bá àwọn sọ fún wa pé téèyàn ìgbà gbọ́ lárúbáwá ẹ bá kiri ó sọ yóò ká ó bá fẹ́ èkó lé báwọ̀ ẹ̀ lọ́rùn náà sọ ìbò sí i wá fẹ́ wá fẹ́ èyìnbó ẹ̀ èyìnbó wà lọ kàwárù dèdè wọn lọ sọ èyìnbó Allah subhanahu wa your mercy your compassion please move me closer to you don't let me be far away from you and your parents. Okay, sọ gbogbo gbogbo àwẹ̀ tó bá fẹ́ sọ lárúbáwá sọ tó bá mà àmọ́ kò sí tó dáa lórí ọgbọ́n lárúbáwá kò sí tó dáa lórí kéèyàn ní ó ṣe tìyàrò àwọn dùwárò màásù àwọn àdúrà sànẹ́bì kọ́ wa tó dáa àdá àtẹ́yẹ lè kọ́ ẹ lọ kò sí lórí dáa tó. Allahumma alhimni rushdi wa'idni min sharri nafsi ya hayyu ya qayyum bi rahmatika astaghith Allahumma إني أسألك العفو والعافية في الدنيا والآخرة. هذه دعاء دعاء جاري àwọn àdúrà tí ó sábà tó lè tẹ̀lé ní ọ̀rọ̀mọ́ta tí ó tí ó àmọ́ kò tẹ́ tẹ́lẹ̀ lórí kọ́kọ́ sí àwọn ìyẹn náà kọ́ tó wá máa ṣe tí ó bẹ́ rọ̀ ní wọ́n jẹ́ kọ̀kọ̀ fún ma bẹ́rẹ̀ lẹ́mí orí kẹrẹ wà fi yá àmà bẹ́ẹ̀ ló mà jìdí. Àmàlù wàkọ́rìnún ààrẹ aláìrí dáadìdà wàkọ́rìnà yàdàrú ààbúrọ̀dà wà yàgbú rọ̀ṣmẹ́dà rọ̀bì. Àmàlù wọ́n ní tún àná àlẹ́ ẹni tí ń dìrẹ̀ ẹgbẹ́ sọ́kà àtẹ́là lóhùn. Sáàjìdà òun ọkọ̀ ìmá. Sáàjìdà. Adẹ́kẹ́ àníṣẹ́ ibi tá a ti lè tẹ̀lé ìgbókínú. Sáàjìdà. Sáàjìdà làwọn tó fáyè ẹni tó jẹ́ pé nígbà tó wà nípò ìkẹlẹ̀. Orí pé ìyẹn ni the highest symbol, the highest sign, the promise promise to Allah subhanahu wa ta'ala. Wọ́n ní balẹ̀ fún wa bẹ̀ pé ọba adẹ́dàgbò ti tẹ̀ kọ̀kọ̀ fún ọ mọ́tẹ́gbà kò tẹ̀lé lójú à mọ́tẹ́gbà kò tẹ̀gàbá lórí mi dápọ̀ tí o fẹ́ kí n kẹ́ríba mẹ́lòmí lẹ́yìn rẹ̀ fáàtìlà mọ́tẹ́gbà kò tẹ̀gàbá lórí ẹ̀mí mi fáàtìlà mọ́jọba tó yọ̀ mi fáàtìlà mọ́tẹ́gbà tó yọ̀ mi lẹ́yìn kan bí yàtọ̀ sí rẹ̀ wọ́n sùjúlì wà kò tẹ̀rí wọ́n sùjúlì lẹ́yìn òkàtìlẹ̀ ojú rẹ̀ wọ́n máa dẹ́ta ní kò ìkẹlẹ̀ وقائما يحذر الآخرة يحذر الآخرة أولا أوجد كيانك ويرجو رحمة ربه أجب أدوى كما سي أدوى بين الترهيب والترهيب يعذر الخوف انتظروا إن الله هو لذلك كانوا شريك ويرجون رحمة الله بسم الله فكرة ذكري أتولي أنا بدأت نوم مما كان فانو مني àmọ́ mo rọ̀ sàkẹ́ rẹ̀ ní mo lè ṣe gbọ́dọ̀ wà mọ́ ọkàlẹ̀ mo rọ̀ tó lọ́dún kẹfẹ́ àmàlà ọlọ́run kẹ lọ́wọ́ ọlọ́run kẹ ní ká ọlọ́run mọ̀ bí ó ní wọ́n ti ṣe ìwé ó ṣe rí tó jẹ́ pé wọ́n lálẹ́ lè rọ́bì kì í ṣe tó wọ́n mẹ́sùn lásán ìsun wọn lábẹ́ torí kábílẹ̀ lókun àti lè sin lọ́n sójà bá ń torí pé wọ́n forí balẹ̀ fọ́ bá dẹ́la wọ́n fi ya lẹ́nu káàmà Pẹ̀lẹ̀rí àwọn kan sọ pé ìbádùn Ràmánì yìí nínú bẹ́ẹ̀rì lára wọn nínú gbọ́nà tí wọ́n máa tọrọ ó tún fẹ́ kọ́ wa ní jù áwọ̀ ìbádùn Ràmánì. Àti ìwé ọ̀dọ́kọ́nà ò ṣe fún wa, akẹ́kọ̀ọ́ tó sọ. Ó lè ìbádùn Ràmánì nínú àdúrà tẹ́ máa ń ṣe ní wọ́n lẹ̀ tẹ́ máa ń ṣe ní àbíkà àbàbà kan ṣe. Àmọ́nà ó tún wá sọ fún àdúrà tó ń ṣe fún wa. Ó fún wa Ajẹ́pẹ́tẹ́ yàrá lè tó àdúrà báwọn ẹni ìsájú ṣe tó tó adára fún àdúrà òkùn àrùlà látọ̀dájú. Lẹ́yìn ìdúrà òkùn àrùlà fún mi, ó kù dùrà òun àtò àdúrà pàtàkì ṣe. Lẹ́yìn rẹ̀ ló kù dùrà òun àwọn sálábù sọ́lẹ̀ àwọn sàhábà ló sọ ṣe torí bí pé ìpele yẹn ṣe lọ́nu. Ẹ wá wò pé àkọ́kọ́ ẹjá wo bá àdúrà rẹ̀ ṣe rí. Ajẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa tó yẹ ká tọrọ kọ́ ọwá kọwa pé ń tàà lè tọ́ tí ó jòrè fún wa ẹlùpà tẹ̀lé àwọn tó jẹ́ pé yẹ kú. Múlùmúlára gbára sí àdúrà àdábàdà máa ń ná. Ó tún wá kọ́kọ́ máa ń rán mọ́nu tọ́jọ́ lè yẹ kú lúnà nínú mọ̀dọ́rì àlẹ́kì tó fi dùn sí máa wọ̀ tàjà jù. Gbogbo ọgbà tí wọ́n sọ yẹ kú lúùn. Gbogbo ọgbà wọ́n máa sọ kí ni wọ́n sọ ربنا اصرف عنا عذاب جهنم àjẹ́ ṣíṣe bẹ̀rẹ̀ àkọ́kọ́ olówó wa lẹ́yìn èèyàn olówó rẹ̀ gan tó fún àwọn ah, ẹni ayé tó bá fẹ́ gbà kan lọ́wọ́ wọ́n ni Ọ̀rọ̀ ẹgbẹ́ gínú, kàmẹ́gbà kọ̀lọ́. Ó ní kọ́kọ́ yìí, akẹ́rà àkẹ́ ní kọ́kọ́ máa jí, tí máa jí oríkàjọ́ pé kìlò fẹ́, láàrí kìlò fẹ́, bèèrè tó fẹ́, ẹ̀dí kìlò fẹ́, ẹ̀dí kìlò fẹ́. Wọ́n bẹ̀ gbà kan lọ́wọ́ ẹ̀yìn. Wọ́n wá yìí, àti kábẹ̀ ní máa ṣe oríkì ìdílé rẹ̀, kí lẹ́fẹ́ sọ pẹ̀lú ọba dẹ́dà, ọba tó dáyà sí kọ́mà, tí ó kẹ́ kan kò kọjá àkápá rẹ̀, ọba tó fẹ́ rọ́gbà àgbàpé ọ̀rọ̀ ìdáwà àlè látẹ̀lẹ̀ ṣe lẹ́yìn rẹ̀. Àwọn tí ń tó rẹ̀ ṣe sí kàbà àdùká, ìṣòrí. Àmà àgbàdà Bàbá ní kí gbogbo owó tọrọ ọ̀sán ní ọ̀sán ìdáwẹ̀ ọmọ sọ̀rọ̀ o. Ìṣòrí fa àmà lápùn pé kú òkú wa. Ìṣòrí fa àmà mẹ́jọ ó kà wá. Kílò. Àgbà àgbàdà náà. Iná dáhùn lọ́nà ọ̀gá jàrí àjà náà làwọn bẹ̀. Ó yá, ẹ إن عذابنا كان غراما إن عذابنا كان pé ìyàjá àlámà kì í fi nílẹ̀ bọ̀rọ̀ ẹgbò tí wọ́n kọ́kọ́ tọrọ ìyá túnmà sí pé gbogbo èwo ọlọ́run lè ṣe fún ìyàláyé tó fi wọná tó sórí fúnnù kò sórí fúnnà a jẹ́ pé wọ́n lè kan máa gbọ́dọ̀ tẹnu mọ́ tó ọlọ́run owó ilé ọmọ owó náà ní owó iná ní ọ ẹ̀yà bá rí màlẹ́kà jìbìrí ìwà jẹ́rẹ̀ bá sàánú náà wá kó obìnrin tó fẹ́ ẹ̀nà Yes, we must have a Ó yẹ ní tẹ̀lé ayé wa. Owó oṣù a ẹ̀rẹ́ kò ṣe mẹ́ mi àà ọmọ ní kí wọlé wọ́n tọrọ owó èmì òṣèrè lọ́bá tí àwọn èèyàn lọ́nà kékeré priority wọn tún àtọ́nà tó kẹ́ lónìí pé ọlá àmì bá sì gbé ìfẹ́ bá sì gbé ipò yẹn náà ní ẹwà rúkà ẹ̀tàdì kí á mọ̀ kọ́ tó ní ẹja bọ̀ wọn àwọn Yorùbá kí ló fi kọ́ wa lágbà ó mọ̀ wípé àti kọ̀lọ̀rọ̀ sí tòròyìn wáyé ti kọ́ àwọn èèyàn lójú ẹ gbọ́dọ̀ tó bá wà ní ájì tó lè máa sọ̀rọ̀ ó sì wà ní ní hún. Màyíyàwó mẹ́yìnlẹ́kùn rọ̀bádà áyíná bí múra ágbádà. Wà bá náà wú sí Ó ní èèyàn jẹ́ ájì, wọ́n ti fọ́nà òṣèlú kẹ́lá wí ṣe máa gbà á ń ṣẹ́ẹ̀dì tí wọ́n ìtọ̀rọ̀ kankan á sì náà fi jí nìyá ni wọ́n tọ̀rọ̀ ọ̀nà ayé ìlẹ́yìn náà rí wọn ẹrú ojú gbọ́dọ̀ máa ti yàn nígbà tó jáde jẹjẹ ìdí ojú tí àwọn èèyàn àtàwọn èèyàn kò lò fún orí náà bí lọ́nà ká ìfẹ́ tó fi tọrọ fún yé ẹ̀rẹ̀ wọn tọrọ tọrọ wọn tọrọ wọn bá ìfẹ́ tí wọ́n fi tọrọ fún ọmọ ọmọ wọn tọrọ ẹgbẹ́ tó ń tàbí òbí tó bì àtìlẹ́yìn náà rí Ọlọ́run Lamborghini o, Lamborghini ni mo fẹ́ o, Lamborghini ọ̀sẹ̀ mi ìṣẹ́mi, ojú ìpàdánù. Ọlọ́run, one billion, wọ́n rò pé ní Dìkàbà tó ti kọ́ one billion. Báwo lè bá múra wọ́n yóò mú ká mọ́ sọ́wọ́ náà? Ọkọ̀ tẹ̀lẹ̀ wá ní ìpínlẹ̀ mi ẹ̀yẹ mẹ́jọ wọn o, ó ní sọ wà máa làwọn fi áàkẹ́ láti nínú ọ̀la. Ó máa sáré kí àwọn ọlọ́run kò ní wípé kẹta wọ́n ní gbogbo nǹkan àpọ̀ láǹfààní kò lọ ayé ó mọ́rọ̀ àrùn gírí àti ìfúnwé tí mọ́rọ̀ wá ti gbọ́dọ̀ nínú ومنهم من يقول ربنا آتنا

Wọ́n ti ní àárẹ̀wà ti hàtàdà. Àbíkáwò tẹ̀ yẹ wa sí ìrẹ́ náà ló padà àdàbọ̀ láti kìí àmà. Ó yí ọ sí fún wa dàdà láti kìí àmà. Àmẹ́lẹ̀ yìí tó wù àjẹjẹ ni pé. Wọ́n fi ń bá àgbà bá fún wa. Wọ́n tẹ̀sí àmì òṣèlú rẹ̀. Fọ́ọ̀bù orí ayé fún wa. Fọ́ọ̀bù àmì orí ayé mi sáà máa. Wọ́n ní ọmọ ń pòwe kan pé ọmọdé ń ká mọ́ di tẹ́tẹ̀ sílà ni. Ọlọ́mọ tẹ́tẹ̀ rẹ̀ sílà. kọ́lámà lọ́bá kọ́ wa kalẹ̀ ní ìròrí ọmọ nìyàn wa wípé ọba dáadáa gbà kálámù mi kọ kádàrá rẹ̀ àwọn yóò sì kọ tó kọ̀kọ̀ púpọ̀ lẹ́tọ́rí yé wa ní ká wa tó ní mẹ́ra lẹ̀ sí ìdí tí òye rẹ̀

Fẹ́fẹ́ lọ́la lọ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ́lá wọn ni kọ́dà tó bá kára náà ní àyíká àṣùmáàdì tẹ̀lé máa ń kọ́rọ̀ ẹ̀. Àtẹ̀yìn mẹ́gírì wọn ni kò ní di ara padà báyìí ní yíjú padà táwọn sọ tí ó

ẹ̀sọ́ fún kálukú sọ fọ́mọ rẹ̀ kéjọ́ ti bá fún. This is compulsory. You like it or not. Àbáyọ̀ òṣèlú ọ̀pẹ̀ wa, àtọ̀kùn o. Bàbá wa tọ́kùn yẹn o. وإنما توفون وجوه وإنما توفون وجوهكم يوم القيامة عوض السيد من ومن زمزع عن النار أول زمزع عن النار المغلقة kí ló ń bọ́ bìtì bẹ́ẹ̀ ṣe zùlẹ̀ àyùbá ìyẹn túmọ̀ sí pé orí afárá mẹ́lá agbára ìjẹ́ náà orí afárá rẹ̀ báyìí lágbára ìjẹ́ náà àti ẹgbẹ́tẹ́ yóò wá sí ìlà lórí iná kò débà ìjẹ́ náà wọ̀ ó dìkìlẹ̀ ìjẹ́ náà wákọ̀ ní fáàzà irú ẹ̀ ló وما الحياة الدنيا إلا متاع القرور وما الحياة ọgbọ́ àtìkáwì ń sọ̀rọ̀ láyé rẹ̀ ipò tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ipò ọdínlẹ̀ àtàwì gbòòrò ààbò tàjẹ́ ni ó máa tàbíjẹ́ lẹ́wọ̀ tìyà láìlẹ̀ lẹ́wọ̀ tìyà láìlẹ̀ ẹwà gbọ́mọ́ yẹn lọ ẹ̀yẹ́ máa lọ́kọ̀ àwọn tìmájú wa bí 65 wà àti tí máa tẹ̀ sí rìtáyà báyìí tí máa ti rìtáyà bá ìrìnṣẹ́ kankan rán ọ̀pọ̀ pé orí ìpolówó rìtáyà sí tẹ́lẹ̀ lálàáfíà ní àbórí ìrojú kó tó rìtáyà ní ti sì jí oúnjẹ ẹ̀la tí ò bá mọ́ ẹ̀la nígbà ọ̀dọ́kùnrin mọ́ ẹ̀la tó bá dàgbà lọ́kọ̀ nílé jòkó ìdí òkú ní mọ́lá àti tó kò mọ́tíláṣí ìpele ẹgbẹ́ àti àwọn tó bá rẹ̀ papọ̀ lọ́ọ̀kẹ́ ẹ̀la sọ̀tà Ìjọba Adẹ́gà fẹ́ ká tọrọ káà gbọdọ̀ mọ́mọ ẹ̀rẹ́nu máa onírọ́gbà náà àwọn ìbádò Rahman tó tí wọ́n jẹ́ wọ́n lókun ni pé ọ̀dọ́rẹ́ fún wọn náà àlàáfíà yàrá ọba mẹ́ta là wá ìṣèlú àná yìí kò fún wa ọjà fojú kan o ìṣèlú àná àdáàbàjà àná ìyá dáà náà náà gbé kú òkú wa Iná àjábá náà dáná kọ́rọ̀ ọ̀gá. Oríṣẹ́ ìyàyẹ yìí ti nílẹ̀. Máa bá bá ti sàmì àwọn àti wọ̀lá àbọ̀. Ìyàyẹ ọmọ àti ẹ̀ pẹ̀lú ẹ̀yẹ tí sọ́mà kejì ó ti máa bẹ. Bí ẹwà abẹ́jẹ́lẹ̀ ìyàyẹ ọmọ abẹ pẹ̀lú ẹ̀. Káàdà bàbá rà. Ilẹ̀ ìyà tí máa tún ní mẹ́ni ni. Ìyá ayé tó bá jẹni, ó mi ìyá tó bá jọ ọmọ tí ò bá kọ ọmọ yóò lórí mi. Lọ́kọ̀ ìyá ayé ní táìmù ó ní ndị of time àpàdà sílẹ̀ àmájàtọ̀ ń pẹ́ ẹ̀bá ìgbọ́ ló yàtọ̀ kò lè bọ̀ káàdà sàrà àná yóò máa pa lọ ha

Ìrẹ̀lẹ́gbẹ́ tí wá lọ́pẹ́ ní àbẹ̀jẹ̀lẹ̀. Láti Mùsàkọ́ wà. Mùsàkọ́ òfin gbé wà bọ̀ ọ̀nà àkàdúrà díẹ̀. Àwọn àkàní na a sáàtì mọ̀gbọ̀n. Ó burú ní ìbò yìí báyìí. Ká tó àkọ́kọ́ lè fẹ́ dúró bẹ̀. Ẹgbẹ́ yóò kàn rí báyìí. Ọmọdé ò bá débi ẹ̀rù ẹ̀rù ní bá. Wọ́n ń pe àwọn ẹ̀wọ̀n kan ní Black Prison. Black Prison wọlé yàwó lè là ayé mu abáfíà ti black prison ìtumọ̀ ẹni pé kò ní sí nọ́mbẹ̀ kì í tún wá ṣe lórí ilẹ̀ underground yìí bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ ní fifteen days kò ní rí òsè kankan láìní kankan tí ó lè òsè tí ọba múra tí ìbájẹ́ tẹ́lẹ̀ fọ́gbà tẹ́lẹ̀ àbá fẹ́ tó bá mú jáde kò lè fojú ríran. àwọn sọ́jà wa ní prison kan wọ́n ní náà Israel láwọn ọmọ àdéhùn lọ́pẹ́ prison yẹn òun yìí tẹ́ lórí ilẹ̀ inú omi ni bẹ́ẹ̀ni wọ́n gbẹ̀yàn sínú ọ̀dàgàrá ẹ̀ wọ́n wá ti orí omi ni wọ́n wá gbé wọ́n wá gbé sínú omi kálàbọ̀ òfin ẹ̀ ti bọ̀ prison tí wọ́n kọ́ fẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n ò nífẹ̀ẹ́ Islam wọ́n lẹ̀ ń dúnkòkò máa gbogbo ọ̀nà tí wọ́n gbà tí tẹ́lẹ̀ ni wọ́n ṣe wọ́n ní prison kan tí wọ́n kọ́ Emirates kan tí wọ́n kọ́ sí Afghanistan we watch it live lọ́kàlọ́wọ̀ ni wọ́n pè kì í ṣe lábẹ́ ilé nínú nínú òun ọ̀dẹ́sàn ọwọ́ akọ ọdún àti ẹ̀kọ́kọ́ sí àjì kò sí ọba lórí ọkì ìṣẹ́ pé wọ́n bo òun àkọ́bà rẹ̀ nínú kéènì lọ́kàn òun rẹ̀ kalẹ̀ báyìí ọ̀rọ̀ òun mú òjò ń rọ̀ ẹ̀ẹ́dá sáàbí nìkan lára o ọ́ bí i mẹ́tùgbẹ̀tẹ̀ ó ṣe iṣẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀kọ́ sí ẹlọ́wọ́ ìjọ́tẹ̀ bá ìjọba náà rí rí inmé ti ọmọ pọlọtí ní trend ẹlọ́wọ́ bá jẹ́ lọ rí ẹwà lọ wo ọjọ́ tí pọlọtí bá fẹ́ rìlíìsì àwọn kájọ̀ tí wọn ẹlọ́wọ́ bá jẹ́ lọ rí àárínú ẹni tó sọ̀rọ̀ nínú wọn pé wọ̀wọ́yí ààbùláyì múmìnú na àkọ̀. Àwọn kọ́rọ̀ tí ìtọ́kú àwọn àwọn òwúrẹ́ ní ilé tó tó wọn, torí pé mo fara ní àwọn. Wọ́n ò fi ara ó rí kí ni ó bọ́ ọwọ́ lọ́wọ́ ó wá gbádùn tó tóbi sí wọn. Wọ́n fáwọn ló jẹ. Wọ́n tí àwọn gẹ́gẹ́ bí pé wọ́n kó àwọn ní kápsùkọ̀ kó amẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo àwọn ẹ̀fẹ́ ọmọ plọ̀tì wọ́n ò fẹ́ jẹ́ wọ́n tẹ̀lé wọ́n ò fẹ́ jẹ́ wọ́n tẹ̀lé wọ́n mú kan nínú dọ́tọ̀ ó gbàgbé ọkọ̀ àbúkiri kan ní wọ́n pè é lẹ́dínkù lọ́sọ̀ pàtẹ́lẹ̀ wọ́n mú ẹ lọ́wọ́ sábọ́nù rẹ̀ rí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní àwọn ọmọ alẹ́ ilẹ̀ tó tó má lè òjò orí lọ́tọ̀ tó tù sẹ̀ mo lẹ̀ fún lóògùn. Ata ó gbàgbé trọ́mà fún òjò máa ṣe ṣe òkílẹ̀ rò pé irú ìyẹn ó ṣe bọ́ọ̀lù alámọ̀rí rẹ̀ ó ṣe rí ìtumọ̀ ẹni pé kò kàn fẹ́ pa gẹ́gẹ́ ni wọ́n ti ìtẹ́ǹ jáde láti wọ́n fẹ́ pa díẹ̀ díẹ̀ bí kó ní ó dàrú bí kó rí rẹ̀ yí máa bá sílẹ̀ tán ó bá gẹ́gẹ́ ni wọ́n jẹ yẹn. sọ ọ̀rọ̀ bọ́lá sọ yẹn o ẹ̀wọ̀n àṣà? Kí مستقرا ومقاما إن جعلنا وإياكم بالله اللهم أنا نعوذ بك من عذابك يوم القيامة أبكر ما جعل عليه لو بما جعلنا إن ساعة كل أبو ساعة من ساعة أبو مستقرا من سيئة ما سقط به قد بيجرني ومقاما أعطوك بيجرني حتى تجد ọba mú yẹn wọnú jáàmù náà ní five minutes ọ̀kẹ́dù one minute ọba mú jáàmù náà bá one minute ọba dèké fún gbádùn ìlàyé yọ́nà òun tẹ́lẹ̀ nígbà lọ. láti rí pé àbùkátà láti máa jẹ ọlọ́run ajẹ́pẹ́ta bá wà lórí ìforíkanlẹ̀ wáyé náà nínú àwọn àdúrà káyọ̀ ṣe kí ni o káàbọ̀ máa tẹra mẹ́rin yẹn àwọn ọmọ àdínà àdáàdì ìyá ọmọ tó bá bú ìbáàdì اللهم باعد بيننا وبين خطايانا لا ودا بوجهنا اما راك ترى ما وجهنا نعم انها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما وتجيز nígbà tó wà lè tí àwọn yé wọn sí ọwọ́ iná já mẹ́ta yé wọn sí ọwọ́ àìpé tí wọ́n sábà gbé yẹn wọlé òun àmì ọrọ̀ ayé ajẹ́pẹ́ tí wọ́n àwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀ẹ́ tán tó bá dójú ayé tọ́wọ́n bá fún wọn lọ́wọ́ wọ́n tún mọ bí wọ́n lè máa lè jí rẹ̀ Mọ́jú wá bá ń di rẹ̀ nínú ṣe ti pẹ̀lá sí inú ìlà ẹnu ọ̀rọ̀ ti pẹ̀lú ọwá. Wọ́n ni wàlẹ̀ ìnà ìlà àǹfààkú. Àwọn ẹni yìí dágbá ní wọn tí wọ́n bá kó ọrùn sọ́dọ̀ wọn tí wọ́n bá náà. Ìyá wọn ní rí mú wọ́n ní lẹ́nu àpà. Ṣẹ̀tì wọ́n ní kí ni ẹni báyìí náà pà lọ́wọ́ wọn. Àwọn ẹni báyìí náà pà láyé. Wọ́n bá kí lóore? Ìlà pà Ah, ṣé wọ́n ti ní àwọn ìdí mẹ́rin lápá yóò wọ́n ti pè láwọn olówó ní ṣùgbọ́n ẹ̀fọ́ láti pè fún ṣáà owó yín ní ilẹ̀ bàjẹ́ láì àwọn tí ò ní ìdí oúnjẹ lẹ́sẹ̀ ní lójẹ́ ìnáàbà ẹ̀yà sọ fún owó mú tí one million ọtí tí ò ní mú kí ní kọ́ọ̀bù lọ one million naira ẹwà ń jẹ àà ṣe ilé ìwò ọtí ẹwà òkè òkè tó bá ti mú lónìí báyìí tó bá ti lọ́la kò nílì kan mú mi mà lọ́tún mú mi lọ́la o. Àwọn ìyẹn lábúrú sí ìfú wọn ò ní ní máa pa ẹ̀mí tá máa pa lára wọn. Wọ́n mẹ́ tí wọn ò ní ìdí wọn ò ní rà ẹ̀ máa búrú táwọn ò ní ìdí tí wọ́n rà. Ọ̀gbẹ́ni ìkẹ́ ìkánú àwọn bírẹ́kù ló jẹ́ ní ojú sẹ́dítọ̀ ló jẹ́ ní ẹni ní ọ̀nà tùsí ń wa kó mọ́tò ó ra mọ́tò rárá rárá rárá ó bọ́ lọ́ra pàwọ́ bẹ̀rẹ̀. ẹ bá bẹ̀rẹ̀ sọ fún mi ó wá kó lọ wáyé ó wá ń rìn lára mọ́tò lọ ṣé ẹ rí sí náà kọ́ra mọ́tò yẹn tí wọ́n bá tà tó bá gbárù rẹ̀ ẹ má lè jẹ́ ó ní iye ọ̀nà tó lè ṣe kìlómítà tó lè jẹ́ nù lùwọ̀n. àmọ́ ó yà ẹwà ìwọ nìkan ṣé yẹn ló ti ẹ̀rù tó wá dẹ́rù àkàrà yìí wọ́n rò pé ti ní àwọn mélòó la bẹ̀nẹ̀fìtì lórí ẹ̀ wọ́n ti lẹ́gbẹ̀ẹ́ mi nìkan náà jẹ́rì àfihànlẹ̀ jẹ́rì àyè tí gbogbo ọ̀dẹ̀ kí ni tó kẹ́ni ti sọ ọ̀pọ̀lọpọ̀. lábíyú sírì fún wọn kì í ná náà bà. wọ́n á mú wa pẹ̀lú ní. máa ìfẹ́ náà bá pa ẹ ẹ̀mí káwọn láhùn wọ́n ti yẹ kùtù fún òní sáhùn. òní sáhùn tẹ́lẹ̀ ara wọn gbèmí kọ́kọ́ bàánú sáhùn yẹn. Wàkánà. Wàkánà bẹ̀yìn ẹ̀dáríkà ọ̀rọ̀ àdá. Àdàbẹ̀ ẹ bá wọn lẹ́ni tó jẹ́ pé níwọ̀ntúnwọ̀nsì wọ́n bá fẹ́ fáwọn èèyàn ló ń jẹ kó ní ẹ̀jẹ̀ káwọn èèyàn jẹun ó wà ní kóúnjẹ láwọn èèyàn méjì wọ́n lè ní mú àwọn èèyàn àwọn tí wọ́n sì ní ìjẹ̀rì wọn kù bẹ́ẹ̀ ní tẹ́lẹ́fẹ́ sí wọn ẹ wá ní fáwọn lẹ́ni tí ó fẹ́ àwọn lágbájá àwọn òwúlò fún rẹ̀ ara lé àwọn òdíkì ìgbàmọ̀ àwọn kì í ṣe bá lò wà mẹ́ ẹ bá wọn lọ́wọ́ rẹ̀ ta ó sì mọ̀ wọ́n musọba alájọ ya wọ̀nyí ṣẹ́wàkẹ́ òsì wọn àbúdákẹ́ òsì ládà ẹ̀ lè pè ní kéńtìlẹ̀ olùmẹ́nà àpà aláṣẹ ẹ̀lá àwọn rẹ̀ ah! àà ọba bẹ́bí ọ̀bà àwọn tó mẹ́ sí ẹ̀fẹ́ òwe ah! bàbá yìí ti fi fi owó rẹ̀ láì tí ó sì mọ́ sí owó rẹ̀ ṣe lábùdó sí rìtù ọtí àtẹ́ẹ̀ẹ́ yóò wà ní òkè bọ́jẹ́tì tẹ́ ẹ̀kọ́ yìí àbí tẹ́lẹ́fẹ́ fowó ìṣe sílẹ̀ òkà ìṣe lórí ẹ̀. He always check it well. Àmọ́ tó bá tẹ́bi tí ó ti náà. Brọ́dà kan sọ fún mi ní ọdún iléyá tó lọ yìí ọjọ́ mẹ́ta àtijọ́ mẹ́rin. Ó lọ rẹ ọ̀rẹ́ àwọn kan. Kò ní tọ̀, kò ní sí gbá ó sáré ní àìsàn yẹn. Wọ́n ní wọ́n wá gbọ́ lẹ́tà sí condition. Àwọn amẹ́ni bo ni wọ́n lọ, àwọn amẹ́ni wọ́n gbé lọ sí India ni. Àwọn adọ́dọ̀ bàbá wọ́n wá pléèdì yìí yẹn kalẹ̀ mo tí bàbá sọ ní pé ẹ pé ọ́fíìsì yẹn ní India ẹ bí pé kéèlò ló ti kíni lónà. ọ̀pọ̀ àti ìdíjọ́ kẹta ìdíjọ́ kẹrin tí wọ́n ra owó wà á fẹ́ wá jẹ́ jù báyìí wọ́n kà fún mi kí ni o wọ́n kà fún mi lè ní wọ́n tún wá ra tíkẹ́ẹ̀tì tí ó gbé lọ gbé bọ̀. tí ó gbé lọ gbé bọ̀. ẹ wù pé àá tí ò ìyẹn ló gbé débi àìrúsẹ́rì sí àdá náà mọ́ máa wà sí kí wọ́n pẹ̀lú tí ò bá gbọ́ kó tètè lọ gbọ́ láta nínú àkọọ́lẹ̀ rẹ̀ tó kọ ó tó kúrò láyé ó ní wípé tí ń bá sí mọ́ tí ń bá dákẹ́ ó ní try to be generous to people. ẹ lọ lálẹ́ ẹ̀gbọ́n. àìsè wọ́n sọ àwọn akẹ́kọ̀ọ́ kẹta dáná kan try to ẹ̀wọ́n kó òbí rẹ̀ ṣe ẹ̀dórí yìí pé ẹ̀mọ́ tí wọ́n náà fẹ́ bá ṣe generous to people. ẹ̀rẹ̀ pé ẹ ó kọjá ẹ̀fín ẹ̀ nífẹ̀ẹ́ mú gan-an ẹran méjì ẹ wá pè léré èrè lẹ́gbẹ̀ẹ́ owó òpè léré láti lè jẹ́ náà tóbi ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ má sọ ẹbí the people should not travel from far away kí ló ṣe yẹn tí owó yẹn ní nǹkan ní ìfẹ́ ti ṣe náà àkọọ́lẹ̀ rẹ ni owó yẹn wá dúró nìsín ni ìlẹ̀jẹ̀ àgbà àkànnà kúrò àkọ́ọ̀ lónìí wọ́n ń lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ìtútù púpọ̀ pọ̀ wọ́n ń ná olówó tó pò tọ́wọ́ ẹgbẹ́ ní oṣìṣẹ́ lọ bẹ́ẹ̀ni owó yìí ń ṣiṣẹ́ lọ àwọn èèyàn ń gba bọ́jẹ̀tì wọn lọ kò sí mẹ́ṣòro wù ká sí bàbá pọ́ǹtì nígbà tí ń bẹ láyé kí ò lọ pọ́ǹtì lọ́sìn òyà ẹ sọ fún mi lábíyù síríkù ẹ̀rọ wò lẹ́kùnrin àwọn èèyàn náà kéèyàn tún wájú eléré olùlẹ́sẹ̀ mílíọ̀n ó lẹ́nu báyìí èmi ò kàn ní ìsìn wọ́n ní obìnrin ẹ̀ lórí. Lábí òṣìrìkù, àwọn èèyàn wọ́n kà wá rẹ̀ tó tọ̀tọ̀. Nígbà tí ẹni tí ó rẹ̀, tí ó gbé, tí ó fà, káwọn ṣe kí ni? So ẹni tó wá wọ́n yẹ káwọn bá wọn fẹ́ ẹgbẹ́ ọmọ kan, lọ́dà kan wọ́n fẹ́ sí ẹsẹ̀ rẹ̀ ní òní.

ẹ̀dàkọ́ ṣe dáadáa fọ́nà tó lọ. Àwọn tí mọ̀ àṣẹ́sọ orí kó fi lè dùn àwa tá a wá kó lè dé kiri kó lè dùn wá nínú rẹ̀. Àwọn ni a ń tẹ́ máa ṣe ní wípé ẹ lọ mú àwọn rìsíìtì àwọn nǹkan tẹ́ bá méjì ẹ lọ mú wá. Ìjọ táwa mú ọ lọ, ẹlẹ́yìn wá wájú mi ò. Àwa mú rìsíìtì dé, bàbá ní Kánìjà wá gbà. Nígbà tí àdúgbò báyìí, bàbá bẹ̀rẹ̀ rárá ṣẹ́jú láàrin kẹ́yìn ó tó lọ́rọ̀ rẹ̀ ó tó ti ronú pé kò ní tètè yá bẹ́kú wà lọ́dọ̀ ní bí tó máa lè tètè ṣiṣẹ́ lórí ẹ̀ ìgbàtọ́ ìdí lọ́kẹ̀ẹ́jì wọ́n ti kírẹ́dìtì àkáǹtì wọn lẹ́tà làwọn gbọ́ wípé àti wọ́n ti kí ni wọ́n ti fún ọ lówó tẹ́lẹ̀ àbó òdẹ̀ fẹnu ara rẹ̀ sọ wá pé mo ti fún lówó tẹ́lẹ̀ báwo yóò ṣe ìfún kéré ìjọba fẹ́ pè wọ́n òdì nímọ̀ dáa mọ̀ ẹ pé wọ́n yà fẹ́ pè wọ́n òdì Ẹgbẹ́ ní ìbáwò ìrànlọ́nà bẹ́ẹ̀ ní ìlú. Kì lórí ìtàmù gbámbá rẹ̀ láàmà náà. Lábíyù sí ipò ẹ̀mẹ́jà mẹ́rin àpà. Àwọn yóò wá sí ẹ̀mẹ́ wọ́n bí ìgbà tí wọ́n ní sí ẹ̀mí ìmọ̀. Ìná àpà. Ó ti àtún náà obìnrin bá fẹ́ ń ṣèyàwó. Aṣọ tọ́pìnrin òdìlé òwúrọ̀ kejì ló ti yàwó. Ẹ̀yin lẹ́yìn àtàkùn wọ gáàmù ìyàwó rẹ̀ aṣọ tí mo fi ṣèyàwó. Orílẹ̀ wọn dọ́kejì.

وكان بين ذلك قواما قلت بجد ما قيم والإسراف والبخل إما فعبير الطهر أقام بين التجفير والبخل رتبة فكلاهما إن زاد القتل بين التجفير بين الرجاء قلنا فا Láàrin méjèèjì, rútíkà, ìpele kan ló ń zàdá, ó bá jẹ́ onínàkúnà ọ̀dájú tó bá yá ọrùn ọ̀tán àwọn yóò ká ara wọn tó wọ́n sa ọgẹ́rẹ̀ ara wọn ọgẹ́rẹ̀ ẹ̀dá lọ sí tu tó ń pa ah, wọ́n ti lọ́pọ̀ sẹ́nu ọwọ́ ti pọ̀ sí ààrẹ ìdànù ni ẹ oògùn tó yẹ kó lò ẹni tó yẹ kó sàánú gbẹ́lẹ́gìrì kò sí kó kárẹ̀ ó ní àlẹ́ ti sọ fún wọn pé tán wá lọ ẹgbẹ́sẹ̀sì báyìí wọ́n ní ọkọ̀ bíìlì fún wọn ní àwọn òkú ẹ̀mọ́ ìwọ́rí àlọ́ ọmọ ẹgbẹ́sẹ̀ ẹlẹ́tọ̀ wọ́n ti kó owó ti wà owó ti tó wà. Ah, wọ́n ní àwọn ọmọ ìyá wa ní ilé ìsàlọ́ rẹ̀, ewu ó ní jẹ. Kíláàrí, ewu ó ní jẹ. Ìyẹn pé àwọn ọ̀nà inú ẹ̀rí ni, ìgbà ní jẹ owó ní jẹ. Káyẹ̀ fún owó ló bá fẹ́ gbà ẹ̀dá tẹ́kí ni. Ẹ̀mí tó bá kù nìyẹn máa náwó. Ṣé ò bá ti náwó lọ́pọ̀ náà yóò kárẹ̀ dànù? Èkó wá àwọn ọba

àwọn òdíṣẹ́ yẹn ọgbẹ́tẹ́ ti gíní wọ́n ni ara àìkòfẹ́sì ti yárí sí àwọn ọ̀dọ́ yẹn olóòsàmú ìpáwà sàmẹ́mẹ́ wọ́n ní o wọ́n ni wọ́n ju fóònù iPhone 13 sínú mọ́ sínú omi ọya tó وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا Olú ẹ̀jẹ̀ ká jẹun tó dáa, wọ́n ṣọ̀bù ẹja mú tó dáa, wà látún sí ìkú, ẹgbẹ́ta náà àgbà ó. Iná lọ ara yóò ṣe gbọ́nà sí. Àbá ọ̀pá àwọn àtàlà ní onígbè tí onímọ̀ àpà. Ẹ Gbogbo lẹ́yìn ọ̀nà ìtẹ̀lé dáadáa, wọ́n lè ní ìfún ìrẹ̀jẹ̀ ẹ̀dá fún ìjẹ́ ọmọ. Ẹgbẹ́ mọ́tẹ̀ ẹgbẹ́ inú òní, kìí bẹ̀, mọ́tẹ̀ yóò wà rú, yóò wà kó tẹ́. Ó ti yé, ọmọ kaláwọn lọ wàhálà ti di torí ọlọ́run ó lọ wá wẹ̀ bẹ́ẹ̀ owó sì ti há kó o sì rí láìlọ́ báyìí kó o gbèjì ìṣúná láìlọ́ bù. ó nígbà tí ó dúpà òdì wọ́n sọ̀rọ̀ ẹni mò ń gbọ́ wà láì mò ń gbọ́ ní oníkọ́lẹ́ sọ fún ọ̀rọ̀ òfòrí ti dùn ó kà jókòó mi gẹ́gẹ́ lẹ́nu ọmọ sọ́ọ̀tù tó sáà ń bọ́ ó ní á ìdánwò mo rò ó. àjẹyẹ̀ ń kọ igun rẹ̀ ni ó lò rí igun rẹ̀ kọ́ ó lé mi náà nígbà tí mo sáà kọ bẹ́ẹ̀ ó náà tó lẹ́wọ̀ ọmọ sáà ti mọ kí ni ẹ̀jẹ̀ mọ́ láti jẹ́ lọ́wọ́ káà

غراما فلا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوكا محسورا Wàlá tẹ̀jì árí àdáka ahụ. nàtàrí ilẹ̀ àrùn kìí. Má já àwọn òun ẹ̀mọ̀ kó wọ́n tó wá wà lẹ́rẹ̀ lè máa dí àpò ọwọ́ àmú wọ́n wà sálẹ̀ báyìí ló tètè lọ àpò àmọ́ bá wà sí lẹ́bi akákẹ́lẹ́ akágọ́ tó ọwọ́ bá alẹ́ ẹ̀wọ̀ kò sí nǹkan rẹpẹtẹ rọ kò sí nǹkan rẹpẹtẹ rọ. ọ̀nà máa fà á tẹ bá fà dáadáa ọwọ́ yẹn lè padà wọ́ ọ̀pá dáadáa ni má kàwọ́ rẹ̀ sókè ẹ̀wọ̀n wà láti ń pè wá wà látàdúsúdà má jòjẹ́ gbogbo ìgbà náà kò náà ni ó máa wà. Ẹgbẹ́ ẹni tí ń ṣò yẹ kó lẹ sí wáyé kí ni? Màhàzúra ọ̀dẹ́ ni tí ó padà kó parun bá rẹ̀. Ọmọdé ti gbọ́dọ̀ wà níwọ̀n sọ́rọ̀ sí. Na'am. Wàlàdí يقتلون ولا يقدرون النفس التي حرم الله إلا بالحق ولا يجنون ولن يفعل ذلك يلقى أثاما والذي يقول يا ọmọ kó ti kọ́rẹ́ ìbáàdù rahman àbí wọ́n fẹ́ dá wa padà ẹwọ́ òtàdílé di ìbáàdù rahman fún òtàdílé di orúṣẹ́ ọba dẹ́là máa yẹn lẹ́yẹ̀ ní orún nàmà àwọ̀ wọ́n gbogbo seven conditions táwọn olé wa wọ́n ní kéèrè ní wọ́n ní ولا يدعون مع الله إلها آخر Ẹ̀mà táwọn ìrìn sí lọ, wọ́n ti máa wọ́pọ̀ mọ́lọ ájì, ó lè bàká, àwọn ọ̀lẹ́bí wọ́n tó ní bàbá méje. Kí ni tó múyàn kí bí ń jálà ájì, kí tó jẹ́ tọ́lá sọ fún wa èmi àti ilé ìgbésẹ̀ta gbé o àápù káàtà ti gbé kìíní kan lọ́wọ́ lọ́wọ́ kí nínú sára àgbẹ̀kún lẹ́yìn ọlọ́run rẹ̀. àwọn èèyàn máa ń béèrè oríṣiríṣi ìbéèrè lábọ̀rọ̀ mẹ́rẹ́ bọ́lá wọ̀ sí ẹ̀sìn wa ẹ bá ń kí rẹ̀ fún àdánà wọ́n ti rẹ̀ fún kàmí láyé mú nà máa wọ̀ ìlà àhà ọ̀pọ̀ àtàwọn èèyàn ọjọ́ ti kù mẹ́tọ́ ti bó kàmí àpòlẹ̀ kan àwọn eléyìí kì í pé ìkàmí ìlẹ́yìn ọlọ́run ṣé ẹ lọ ra àgbàdo àti ọkà bàbà àti iyọ̀ ẹ wá ní ìdí rẹ̀ papọ̀ ẹ wá máa fọ káàkiri lásùmá àbí ẹ lọ wá ní àwúrò èdè ẹ lọ gbà sí àwúrò èdè sọ pé ẹ bẹ́ẹ̀ ní káwọn ni kí ọ̀rọ̀ ẹ̀ gbogbo yà àti ọkà bàbà wa ẹ bọ ni kíláàdé ẹ bọ ni. wọ́n ní ẹ wàá fi kan wíwá ẹ̀ wàá wá ní ẹ wàá fáwọn gbólóhùn kan gbólóhùn ló lẹ́sẹ̀. báyà tó

àwọn ọgbẹ́ ẹlọ́mọ ẹgbẹ́ ẹlọ́wọ́ rí kó ní ẹgbọ́dọ̀ sákòókò ayé láwọn ẹ̀rọ wá lónìí orí pé ẹ̀rọ àgbẹ̀wò yẹn kò sọ ọmọ tó lẹ́dá. Òtí kìíní, ọmọ ọ̀nà kìlọ́ọ̀mù fún ẹni kìlọ́ọ̀mù fún gbogbo ohun tó ju oníwòrí lórí tó ju ìwé wọn rí nà. Tó bá ti kátà láwọn ṣe ẹ̀ má wájú wájú nù. Àwọn amọ̀kọ̀rẹ́ ṣàdúrà lọ́wọ́. Ọlọ́run tí mo ní ìgbàgbọ́ sí, ó ní wọ́n ní والذين لا يدعون مع الله إلها آخر Ọlọ́run ẹ̀jẹ̀ ló pọ̀ ẹgbẹ́, ló pọ̀ ẹgbẹ́ yẹn ní ẹ̀kọ́ ò, ń tí wọ́n mọ̀ ṣe lọ́ba dẹ́là lọ wọn àwọn òní fẹ́ pa tí o, wọn ò sì ní ìgbàgbé pé ọlọ́run kan bẹ tó àmọ́ pé nílẹ̀ yìí ni, àwọn òní rẹ̀ ti máa pàtẹ́ sí ní gbogbo àgbẹ̀ gbogbo. Àá, tí ẹ̀rẹ́ ká máa tú mi.

a ti wà á ti dé pọ́ìtà gbé yìí kò fẹ́ yíwa náà kí ni kú rí ẹni tí ó dáàbì oorun láàkiri tí ò bára sí òun àbí ìṣẹ̀kọ́lẹ̀ kan wọ́n tí wọ́n tẹ̀lé láwẹ̀ àmọ́ nǹkan bọ̀ ńbẹ̀ yẹn àlẹ́bí na àwọn tó dájú pé láàyè ìrún nà máa lọ́ọ̀nì ìlà àkàrà tó ní kèrè wọn nígbà tó pẹ̀lú ẹ̀ Wọ́n lé ní àbọ̀mọ́ra wọn tó bá bá bá wọn kọ́. Wọ́n lé jẹ́ ìbáàbọ̀ wà. Ṣé láì jẹ́ fún àwọn ọmọdé wọn lọ́dọ̀ òjò àdúrà rẹ̀ láì tó lóòrùn nìkan. Lẹ́yìn ẹjọ́ lókù. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق وعلى لا يقتلون وإنك النفس إنك جواما أمك Gẹ́gẹ́ ẹni bá wọn ẹni bá wọn, ẹni bá sọ pẹ̀lú ẹni tí ó jẹ èèyàn ṣe gan. Olùkọ́ fẹ́ lọ láyé. Láyá túrú lọ nàgbà, Òní kàfá àtòlé pàtàkì ẹ̀yọ́ mú wọn. Àlẹ́tì àrùnà wọ̀. Ìfẹ̀lẹ́ ti ń gbé àwọn Boko Haram bá ń dé bì í. Kò sí Mùsùlùmí nínú wọn náà. Kò sí orí pé ẹgbẹ́ rẹ̀ bá rẹ̀ lẹ́yìn náà. Ìyẹn ká kẹ́sàn-án pé ọlọ́run kó fún àwọn alẹ́ o. Àwọn abájọ́ òru jọjọ àdìsí àmà. Ọlọ́run pàánù àwa náà o dákun. Ṣé ẹ bá ní ìdè àwọn ọmọ rẹ̀ àbájú wọ́pọ̀ náà ó. Àwọn ìpín àwọn one hundred and seventy eight káyà máa ló là kí ni tẹ́sì tí wọ́n sì. one hundred and seventy eight káyà máa wọ́n sì fún aláàbí bẹ̀rẹ̀ àmọ́ ọ̀sẹ̀ mẹ́ta lọ́dọ̀ àwọn káyà máa. Bẹ́ẹ̀ àwọn wà àwọn ọmọ tí pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àwọn wà wọn ìdáwọn lẹ̀ kan wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti panu wọn. Jẹ́nẹ́rà tí wọ́n pa lẹ́yìn bàtà bàrà sọ̀rọ̀ nìyẹn kọ́ láyé sùúrù nà mẹ́fà àtẹ́rí pé wọ́n mọ̀ ń fẹ́ kọ̀ọ̀kọ̀ sí ìsìláàmù ni lẹ́fi ní mùsùlùmí wa ìbáàbò wa náà ní mùsùlùmí ni àwọn tẹ́tẹ́ olùgbàgbọ́ ọlọ́run fẹ́ jẹ́ rúbì ọmọ ọkọ̀ òdòdó ẹni tí wọ́n di ẹ̀. ولا يقتلون النفس التي Ẹ bá bá tí wọ́n bá tẹ̀ nìkan, tí wọ́n tẹ̀ nìkan ẹ̀jẹ̀ ìkàkalẹ̀ sílẹ̀. Wọ́n máa ọba aláàbí kí wọ́n máa kà ẹ̀ bá orí ìlàbẹ̀lẹ̀ àti àdúgbẹ̀lú òdodo, àdúgbẹ̀lú orísìn. Ẹ ní pàtàkì àti nípa yẹn. Àwọn àwọn ẹni ẹ̀ ní rí kí wọ́n pààyàn àyàfẹ́ tó ti sáàbù kí ìṣẹ̀lẹ̀ àlejò ọba. Níta ni bí ànásùbìnásù ẹ̀mí gẹ́gẹ́ bí ni tó kẹ̀rí. Ṣé ó pa? Tó bó àwọn afúnyàn ní life imprisonment or death sentence ẹ̀ wá ń wò lójú lọ́sọ̀ọ̀sẹ̀ náà wò lójú ni oníṣẹ́ náà wò lójú náà oníṣẹ́ náà wò lójú ó yẹ kí wọ́n dé oyé káfí hàn gbogbo ayé rẹ̀ pé wọ́n ti kí ni o wọ́n á ń yí rẹ̀ kámẹ́ wò láì ó yẹ kó yín nù. Ilá ló na àbí ẹ̀mí tó pa ẹ̀mí ẹlẹ́kẹ̀jì wọ́n yà á rẹ̀ àgbàrí abílẹ́kọ fẹ́gìn tó ṣe zìnà alkafiru àwọn almọ́mìnì lẹ́sẹ̀ tọ́jà àdìyí ẹni tó ti ìsìláàmù tó wá tó mà ó lè ìsìláàmù má kí ẹ bá ní ìdájọ́ ṣẹ̀ríà tẹ́ ẹ bá pè pé túbá tí ò bá túbá ẹ ó jẹ́ pé ó wá níbàámu pẹ̀lú òfin òdodo ṣẹ̀ríà àwọn ẹni àwọn tó rẹ̀ ẹ̀fí kíkẹ̀ àwọn ọlọ́wọ́ ẹ̀fí kíkẹ̀ ìjọba ṣẹ̀ríà ní ọ̀rẹ́ ìdílé kọ́lá ń tẹ̀sí lọ́wọ́ pé ó ní fàyẹ̀lẹ́ ẹ̀kọ́ náà fara ara òun ara òun ara ìjọba justice yẹn ṣẹ̀ríà ò fara mọ́ ẹ fà lé àwọn owó aláfẹ́ lọ́wọ́ àwọn ẹni tí kò dájọ́ fún wọ́n lè ti dájọ́ fún ló bá sàkóso yín ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ولا يزنون àwọn tẹ̀rí ìbáàbò rahman ẹ̀rí bọ́ọ̀tì náà lọ́rọ̀ wọn lẹ́gbẹ́gbẹ́ orílẹ̀ ẹ̀lẹ́gbẹ́ o ẹ̀lẹ́ bá kí ni mọ́ ọ́pùlù náà ó ta àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi tó kà àṣẹ òmìnira wà kọ́tùnà wà kí ni wà zina ó tóbi nípọ̀ àti kọba adẹ́dà òní kó já mú orí mọ́ká pàdé rẹ̀ torí pé the cheapest commodity you can think of today is what zina yes pàtàkì jùlọ tí àbá já àfá àti ndóbìn lò ìdáyà lò ìdáyà lò ó lápá ìyàwó arábàgbé rẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ bá lè wà gbogbo ẹ̀wà pàwá ẹ̀dẹ̀ àti wọ́n ní àwọ̀ ní kẹ̀kẹ̀kẹ̀ ìgbàwó ẹ̀rí wà látàtẹ̀ wọ́n wà láwọ́ lẹ́fà tó rẹ̀ wò ọdún kejì nílẹ̀ ti wọ̀ yàrá rẹ̀ kí ní tẹ̀lẹ́mọ̀ ẹgbẹ́ ń tàbí ara rẹ̀ bọ́ọ̀lù ọdún kẹlò ọdún kejì ọláwọ̀ àbẹ̀gà àtàwọn tọ́nà bá gùn lọ́rọ̀ àwọn ọlọ́rọ̀ tàbíkà ọ̀rọ̀ ikọ́ sẹ́yà lè pọ́ lẹ́jẹ̀ ó wà lópe zinama chipu gan o chipu máa kọ̀rọ̀ pọ́ chipu ní ètè trap of shaitan kí láti trap of shaitan ọmọ kan mọ̀ ń wòrán ilẹ̀ fún ọmọ wòrán ẹ bá bá ń bẹ̀lọ́ fún ẹ̀kọ́ lọ́wọ́ sáà wọ́n yẹ gbogbo ó dá gbogbo ní làárín dákùn ó jẹ́ gbogbo tó tóbi rẹ̀ mo ti bẹ̀ ó bá ìfẹ́ méjì rẹ̀ mo ti bẹ̀ aláwọ̀ àlẹ́ ní oṣù wà ní bí sábà ní ìwọ̀n àwọn àbúrò àtàlẹ́ àbúlà ó ti mo dúró lọ́ọ̀kan ni mo rí mọ́tò ó sà hánù hánù hánù báyìí bá ti padà máa bẹ̀rẹ̀

ọ̀rọ̀ lórí mi ojú mi láì mú ọ̀tọ́ mi kò kò wúrú ìgbàjú sí ó lẹ̀ dáa fún ọmọ lọ ìbéèrè rẹ̀ kalẹ̀ wá mọ́. rẹ̀ sùn. Wàlá rẹ̀ mo lórí obìnrin ó lórí obìnrin ò sí lẹ́gbẹ̀rẹ̀ ò kí wọ́n pé zi àzínà yóò rí fún ìfàkọ̀ zìnà máa jókòó sí fún ìyẹn lábáláwọ̀ àfáà ní ìyàwó tó pọ̀ ó sàn ju kẹ́yìn máa ṣe sì lápẹ̀lú ìyàwó kan lọ ó yẹ ká bẹ àwọn obìnrin tí wọ́n fẹ́ kọ́kọ́ ló máa ṣe ìdìnnà kó agbóró agbọ̀ kó dàbí kí àwọn ọlọ́pàá fi ṣe rọra torí pé ìrẹ́lú ti ṣe ìdìnnà ó yẹ kó lẹ́tọ̀ọ́ sí ojú lẹ́tọ̀ọ́ sí kó tọ́jú rẹ̀ kó sàánú ẹ̀ kó sì ní ó má lọ́ta. Wọ́n rò pé nígbà tó wò rálá mi ṣe, wọ́n ní kíni, ó lọ sí aráàbù kiri náà. Wà ẹ wá, ẹ bá fẹ́ rí ìdínà ọba dẹ́dà ọ̀tọ̀ nìyàn, ẹ má jù jẹ́ kẹ́ ẹ má kú tèmi má. Wọ́n náà yẹ dùn náà. Bẹ́ẹ̀ lóbìnrin ọkùnrin tí ò dédé rẹ̀ pàmí kíni, ìyàwó ẹ̀. Torí pọ̀ tó jọba dé ó pọ̀ wá. Ọba dẹ́dà ti fi àwọn ìkà àwọn lẹ́yìn ò bá ní súnmọ́ obìnrin ó fún orí mẹ́rìnlá lè àrùn ní súnmọ́ ó ní oṣù báyìí orí ẹ̀ sí lọ́ṣẹ̀ rẹ̀ nà mí ní sá ìhìn àrùbá àtàwà àṣìwòrì nà mí ní sá ìhìn àṣìwòrì àwọn tí wọ́n ní súnmọ́ obìnrin wọn kò mẹ́rin ẹ̀ tètè wá àbáyọ sọ́nà ọ̀nà pé wá láti ó parẹ́ láti ó lè dìná ṣùgbogbo ẹ̀wọ́n yìí wọ́n bẹ̀ wọ́n wà bẹ̀ lágbọ̀dọ̀ fọ́lò dáadáa lọ́ba dáadáa ti sọ fún pé èyí tó wọ́n jẹ́nu obìnrin lọ́kọ rẹ̀ bá pè é láti ṣẹgbọ́ rẹ̀ tó bá ikọ̀ àmọ̀lẹ́kọ̀ mọ̀ ṣe tèlè nígbèrè ìmọ̀ tó wọ́n ṣẹ́bi lé ní fred tí ò níbi gbogbo yẹn agbọ́dọ̀ mójútó gbogbo tí ó bìí sí nàìjíríà jẹ́ ìfẹ́ yàrá wò lórí fóònù àwọn méjì náà ẹni tó yẹ kó ká sọ̀rọ̀ fẹ́ẹ́ méjì ní ìgbà sọ̀rọ̀ ẹni tí gúrúùpù tó ẹgbẹ́ pọ̀ púpọ̀ wọn wò lórí fóònù nínú ìwọ́n ṣe àwọn náà wọ́n kápá káàkiri orí ìdílé ẹ ẹ pe ah, kò kí ni wàhálà gan láti ṣe sùúrù adébẹ́tẹ̀ wọn fẹ́ jẹ́ ó mú wá kú ìwọ̀ títí tí ó bẹ̀rẹ̀ fọ́nà sànà wà láyẹ̀ zùnú ọba dára ní wàmẹ́ wàmẹ́ ní àkùnrin zàárí dára lùkọ àtàrà ogun ẹni bá tẹ̀tẹ̀ nínú ìtàkọ̀ ẹ̀fẹ́kiri yọpa alìbáríkà àwọn olùmọ́lé àbáríkà pàtàkì nílà àjẹbà ajẹ́pẹ́ ìmọ̀ súnmọ́ mẹ́jẹ̀ tó gbà kẹ́yìn yẹn ó dàpọ̀ ní ó bẹ̀ padà sí yọpa alìbáríkà ẹni ká fẹ́ zìnà wọ́n ní ìsìn náà ọ̀dẹ̀ kankan ó lè padà sọ́dọ̀ ẹni bá pa èèyàn ó lè padà sọ́dọ̀ ẹni bá tẹ̀bọ èyí tó wọ́n lè jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn. yẹ́nu ọ̀hánsára. ó pàdé ọba adẹ́dà lẹ́lẹ́sẹ̀ yóò pàdé ìjìyà ọba sílẹ̀ ọba adẹ́dà. يضاعف له العذاب Wọ́n jọ bú ìyàfún tó wọ́n orí tàdédé tó kú ìyà fún yàn tí ìbá jẹ́ pé ilé yẹn ṣe ó jẹ́ bẹ̀ẹ́ kíni ẹ̀ṣẹ̀ ńlá àbáyé àwọn ẹ̀ṣẹ̀ ńlá ló kà fún wọn. àṣírkù bìlà ọ̀tún nọ́ọ̀sì wà zina. ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ kí wàá di bẹ́ẹ̀ bá inú kájọ ọba adẹ́lá àpamọ́ ọlọ́run ó bá ìtí òsì kọ́ lórí rẹ̀ yóò zọ́ ọba náà ní ẹ̀dọ́gbù ìyá rẹ̀ fún ọ ìdọ́gbù rẹ̀ tẹ́lẹ̀ wà láàrin ọmọ ọdọ́gbù rẹ̀. Wọ̀rọ̀ kúrò bí ìmọ̀lára. Ó lọ́dọ̀ bẹ nínú iná. Bẹ́ẹ̀ Mùhánà lẹ́nu yẹpẹrẹ. Ìyẹn tí wọ́n ní ọ̀nà rẹ̀ rárá. Orí tàbí àánú kẹta. Ìyá yẹpẹrẹ ní ọ̀nà jẹ́. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك فأولئك يمثل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما Gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá bẹ́ẹ̀ tó bí tó ń gbọ́dẹ̀ lórí rẹ̀ fún ẹ̀tọ́ lẹ́yìn ẹ̀bá ilé wá kò rí lọ́lọ́ ọlọ́run lórí àwọn ọlọ́run kò rí nà. ó bá lọ́ba nípa pé yóò tẹ̀lé o. Wàtàdà wà fún ọ̀rọ̀ Àríkò tó dá wa ṣàkúrù lò ó. tó tún tán, ṣàkúrù lò ó. Nígbà a bá tún ẹni ká lè kó mẹ́ tó lè sọ máa foríjì láforíjì ìgbòótọ́ tó dé mú lọ́rẹ̀ tó lè rẹ̀ lọ́rọ̀ ní máa foríjì ètò lọ́wọ́ wa ṣe tó tó ní ó ní yorùbá di lò wọ́ òṣèyí àti ìlú àṣàrà. gbogbo ẹ̀dá tó ti pátápátá ọ̀rọ̀ ní ẹ̀yọ̀ ẹ̀yà ọ̀gbọ́n àti rẹ̀ sí ládàá. ṣé ọ̀rọ̀ tó le àmọ́ bẹ́ẹ̀ tó bá tọ́lọ̀ kó dájú lọ́rẹ́ jọ lọ ṣe bá pààyàn àwọn kan ní kò lè lágbórí jẹ ájá ìwọ àwọn ará àtàwọn àti ìṣe ẹ̀rí pé ó lè lágbórí jẹ ọlọ. يبدل الله سيئاتهم حسنات ìjọkó tó lẹ́nu lè túnbà tó bá tuntun bá lọ́wọ́ ní ọ̀nà àwọn ọ̀dọ́ aláwọ̀ ẹ̀lẹ́lẹ́lẹ́. Aláàjì wa ṣìtù abẹ́ tó jọ bá wà kálẹ́kọ́ lára wọn. Àwọn alábẹ́bọ́lá wọn ṣe ọṣẹ́ ní ìjẹjọ àwọn jàmáà lẹ́ gbéra ti ṣe àwọn